alaikumussalam wa rahmatullah lẹ́yìn tí a dápẹ́ fún allah a ṣe salatu fún annabuwa muhammad sallallahu alaihi wasallam láàdá salatu náà kuma bá wọn ara ilé annabi àti àwọn sọ̀hábà àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama àlẹ́yìn náà akirawa akiyẹnìkọ̀kọ́wa a máa tẹ̀síwájú bí idhnillahi ta'ala nínú àlàyé tíra umdatul ahkam ilé ìta àmbálà yíbọ̀ lórí ìlànà bá nẹ́gbà muhammad sallallahu alaihi wasallam gbàlẹ́bí tí máa ń kírun ọ̀rọ̀ kan tí wọ́n ń jáde níbi ìbéèrè ó tọ́jọ́ mélòó kan láwọn àkókò kan àwọn àdáhùn ti lọ lórí ẹ̀ ìgbó tún di àwọn àkókò míì ìbéèrè yìí tó tẹ̀léra wọn ìgbà wa nípa ti súnmọ́ àkókò bíi tá a ti ṣàlàyé rẹ̀ báyìí láti wá ní insha Allah ta'ala àwọn tó wá ń béèrè béèrè ọ̀hún àdékọ́já kó dúró dirú ọjọ́ ìní ọjọ́ náà ti wá pín náà nù rìn nítòkù ni pé kíkálukú wa náà ká fara wa balẹ̀ ká sì wò bí àlàyé náà bá ti fẹ́ lọ ògbójọ́ tí béèrè bá ti wá ń wá náà lórí ọ̀rọ̀ yìí àkànrọra máa mọ́ọ̀rọ̀ náà àkànmọ̀bí sọwọ́ sáwọn tí wọ́n bá ń béèrè ìbéèrè ń parẹ́ ní ẹgbẹ́ bá wọn fà wá bí wọ́n ti ṣàlàyé rẹ̀ tó àmọ́ wá sọ̀lọ́ náà nù ọ̀rọ̀ tí kìí ṣe tọ́lọ́ tí kìí ṣe ọ̀rọ̀ fẹ́ nú tí a o sọ lọ́mọṣẹ́ àjọṣe déédéé قال رسوله قال الصحابة كن الوراء كني على مرنا أن يرى قراءة الفاتحة في الصلاة قراءة الفاتحة في الصلاة كاكي فاتحة نريد كاكي جلبي كاكي فاتحة نريد بولو سوا كيلو سلم ńgbò lágbèdájọ́ rẹ̀ kọ́ ọ̀rọ̀ yìí wà nú àwọn àlámọ̀rí ọ̀rọ̀ kan tó ṣe pé ó ti pẹ́ táwọn àlùfáà tí èèyàn bá dénú tíra ẹni bá fẹ́ gbádùn àwọn àfóònù fíkẹ́hù dáadáa inú ọ̀rọ̀ yìí wà nú ọ̀rọ̀ téèyàn fi máa mọ yìí máa wọn téèyàn fi máa ń gbèdì fún wọn níbẹ̀ bá rí bí àìfẹ́ takò kankan lọ́rọ̀ ọlọ́run bí ti ń dà wọ́n láàmú ó wà tó wò lọ ó wò lọ wókè àwọn mí ò tún wò lọ ó lọ́wọ́ sàlẹ̀ àwọn mí ò tún gbé ya sapọ̀ ọ̀tún àwọn mí ò tún gbé ya sapọ̀ òsì títí títí àárín inú wọn gbà tó bá lọ tó bá bọ̀ ní tọ́ ó wáyé látọ̀dọ̀ àwọn àlùfà tọ́ àmọ́ àmọ́ sọlọ náà lẹ́yìn náà nù ọlọ́dà kò má jẹ́fẹ́ ní owó ogun ẹ̀wò ògbó tábà sọ bẹ́ẹ̀ ọlọ́mọdé kú ní àyíjá dàtí tọ́rí pé àhìnlẹ̀ ẹ̀ lù ká má kú lójú ọ̀nà àwọn àlùfà wa tí wọ́n ti sábà kú lábẹ́ ìmáà sọ̀rọ̀. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد باب القراءة في الظلام عن عبادة بن الصامت رضي أن رسول الله صلى الله عليه وسلم قال لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب عن أبي قتادة عن أبي قتادة الأنصاري رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في الركعتين الأوليين من صلاة الظهر بفاتحة الكتاب وسورتين يطول في الأولى ويقصر في الثانية وفي الركعتين الأخريين بأم الكتاب وكان يطول في الركعة الأولى في صلاة الصبح ويقصر في الثانية عن أبي جبير بن مطعم رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقرأ في المغرب بالطور بالطور عن البراء بن عازم رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان في السفر فصلى العشاء الآخرة فقرأ في إحدى ركعتين بالتين والزيتون فما سمعت أحدا أحسن صوتا أو قراءة منه صلى الله عليه صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين قراءة الفاتحة الله في المؤلمين باب تعدي قلقل àti ṣàlàyé bá àdábì tí máa ń kírun ayúbẹ̀kọ́ inú táwọn fíkì wa máa ń gbéyàwó ni pé bóòlù àdábì tí máa ń kéwú lórí ìrun àkọ́kọ́ táwa máa ń kọ́kọ́ ké nínú alukur'ani lórí ìrun ọ̀nà ní sórọ́tú alifatiha ọ̀nà wà àwọn kọ́ bẹ̀rẹ̀ fún wa èyí ò ní hadithu Ubadata ibn Samiti radiyallahu ta'ala anhu wa an sahabati ajma'in hadithu ubada inú hadithi tó gbọ́ àwọn àlùfáà díẹ̀ ní hadithi yìí wà kí látọ́ bẹ sharh bulugh al-maram a ń pè ní fathu dhil jalali wal ikram li sharh bulugh al min adillati al-ahkam bulugul maram gbogbo alamasa alhafiz ibn hajar al-asqalani alayhi rahmatullah àwọn náà ni sheikhuna muhammad ibn salih al-uthaymin rahimahullah àwọn atala yìí tírà yìí ìgbà wọn náà wá débi hadithi yìí ẹ̀rí bá bá lọ wájú ó tún wá sí kí ni ó tún padà àwọn àfáà kan wò báyìí àwọn àfáà kan wò báyìí ìgbó wá dáàrí kan wọn tẹnu mọ́gbóló nǹkan nígbà wo ìgbìyànjú àwọn àfáà tó lọ tó bọ̀ tó lọ tó bọ̀ àwọn ni láwùlà hadithu Ubadata ibn Samit ọ̀tẹ̀mọ́rọ̀ ibẹ̀ tó ẹ̀mẹ́ta pé bí ẹ bá ṣe hadithu Ubada ni hadithu Ubada ibn Samit ó sì lálàáfíà ọ̀rọ̀ ọ̀rọ̀ gbò láti kíw lórí irun àà kò bá ti yanjú pẹ̀lú àlàyé fáwọn àfáà ti pàtàkì jùlọ ìwà àlàyé irú àwọn Sheikh Islam Ibn Taymiyyah al-Harrani rahimahullah àbádìbì yìí lágbára púpọ̀ annabuwa muhammad sallallahu alaihi wasallam ẹgbẹ́ bí ubada ibn sani radiyallahu ta'ala an mo ti gbẹ̀gbà wà rẹ̀ yìí ó là nẹ́bí ní la salata lásìlápé annabi ní kò sírun ẹni afẹ́ wí yóò nírun ìrìn ẹni tá wí yóò lálàáfíà irun yóò wọlé irun wo irun ẹni tó ṣe pé ń gbà tó fẹ́ kí irun ó wá bẹ̀rẹ̀ irun ọ̀hún láti bẹ̀rẹ̀ dópin kò wá kí fàtíhà ó bẹ̀rẹ̀ irun ọ̀hún láti bẹ̀rẹ̀ débò dópin kò ké irú òun báyìí kí náà ní kò ṣe kò lálàáfíà kí ni tó máa kò lálàáfíà látijọ́ wá níbi àwọn onímọ̀ tí wọ́n ń ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ láàrin ara wọn rèé ọ̀rọ̀ ni tó dùn ún sọ tàbá ń sọ̀rọ̀ ìmáàmù ìmáàmù gbọ́dọ̀ má kí fàtíhà inú ní ọ̀rọ̀ ni ó máa dùn ún sọ tàbá ń sọ̀rọ̀ ẹni alùmọ̀fárì ẹni dáńtó ní alùmọ̀fárì nínú fíkì olẹ́n tó ṣe kí ń dárùn tí ẹ kí kìí ṣe imam kìí sì ṣe jàmá lẹ́yìn imam èyí ọ̀nà ń pè ní ìmọ̀pọ̀pọ̀ rẹ̀ alùmọ̀fárì ìran náà ni ó kírun alìmọ̀ al-ma'mum al-imam ọ̀rọ̀ rẹ̀ ti clear nísìnyí kò láwá lóògùn kan kí mamu òkè fatiha al-munfarid tó bá dànù títí òkè fatiha onóòsè kí ni onírun onólàwá lóògùn à ń bọ̀ wá bẹ́ẹ̀ náà tí ò bá mọ̀ ń kọ́ à ń bọ̀ wá bẹ́ẹ̀ insha Allah ọlọ́mọdé àgbà wá rẹ̀ ìrìn àti ẹ̀sáwá ni al-ma'mum òun lẹni tí ń bẹ lẹ́yìn imam al-ma'mum tó wá wà lẹ́yìn imam ọ̀rọ̀ náà ní kò múdà múdà ní kálà ń sọ̀rọ̀ ń pa ma'mum tí ń bẹ lẹ́yìn imam níbi ìrun táà ti ń kíw jẹ́jẹ́ la salata liman lam yaqra bi fatihatil kitab kò sírun fún torí màmú kíw jẹ́jẹ́ kódà ó tún yanjú báwọn afáàmì ti ṣàlàyé rẹ̀ pé ká ní jọ̀mọ́ pọ̀ ogún àwọn tó wọ́n bẹ lọ́wọ́ ẹ̀yìn wọn gbọ́ tí mọ́mù kí ounú kí ó aláwọn yíò náà sọmọ kékeré tí wọ́n kọ̀kí fàtíhà wọn gbà wọn ti gbọ́ tí mọ́mù kí kódà fàtíhà nìkan kọ́ tó mọ́ ké ṣùra àmá fi ọ̀rọ̀ yìí ti wá mú dàmú díẹ̀ láàrin àwọn àlùfáà gbogbo táwọn yóò náà lè yapa ń lọ lórí lórí o àmọ́ àwọn wọn ń dùn yẹjú àmọ́ bí ọ̀rọ̀ wá wà ní pé màmúùmù tí ń bẹ lẹ́yìn imam tí ìmáàmù ń kéwú sókè ìmáàmù ṣe kí ni ìmáàmù kéwú sókè ṣé dandan màmúùmù bò ní kó ti ṣe rẹ̀ anábì ló sì ní pẹ̀lú hadith Ubada ó ní la salata liman lam yaqra kò sínú fẹ́ni tí ò bá ké Fatiha àárín ẹkùn náà mọ̀ ké ìdí tí ò sí wá gbọ́dọ̀ ké làwọn àfa àwọn àlọ́mú ayé al-Qur'an wá olùwàníwà ìdá kórè al-Qur'an fastami'u lahu wa ansitu ọlọ́ni ńjọ́ tí wọ́n bá ti ń ka al-Qur'an ńjọ́ tí wọ́n bá ti ń ka kí sì ni máa mú ká lórí irun al-Qur'an olúwa ní fastami'u tí ìmáàmù ń ka yìí ẹ̀tẹ́ ti bẹ̀lẹ̀ jẹ́ kẹmọ lísìn sí tí ìmáàmù ń ka ṣẹ̀gbé nígbà bá ti lé sí ìsáwò lè mọ̀ kà kankan mọ́ ọlọ́run wá kàn pa ẹ máa lé sí wa à ń ṣètù ẹ̀gbẹ́ ọ̀rọ̀ yìí lágbára ní ìlágbára wa ẹ tún wá gbẹnu yín dákẹ́ wal aslu fil amri an yufida al wujub ìpìlẹ̀ ní kí la bá ti ráṣẹ ọlọ́run láti ẹ ìlú Al-Qur'ani àgbọ̀rọ̀ ní máa ń túmọ̀ sí ajẹ́ pé àṣẹ dandan ní ká gbẹ́nu wa dàkẹ́ tí wọ́n bá ti ń ké Al-Qur'an ẹlòmílì wa bẹ́ wò àmọ́ ojú wọn kìí ṣojú mọ̀ tí ẹ bí a tọ́rọ wọn bá ń wí ni pé gbogbo àyè ní ìlọ́tọ̀ ìbùdó bá ti ń ké kóra ní òun ká àmọ́ bá ti pé lórí irun agbọ́dọ̀ káfá sí ha àwọn àbáwá fèsì mọ̀ ìṣọ́ rí àyà tá gan-an wọ́n ní tọ́lọ́hún torí ẹ̀sọ́ kalẹ̀ náà ní tọ́ba ti ń kéwú fún yín lọ́wọ́ lórí ìhun àbí wọ́n ṣe kúdùbà lọ́wọ́ ẹ̀rọ àkùnbó láti wá bẹ́ẹ̀ ṣe méjèèjì wa idha quri al-Qur'anu fastami'u lahu wa ansitu ń kí al-Qur'ani tẹ́tí gbọ́ ni o kẹsì dákẹ́ òbádà ibùdó sọ́ọ́mí títí lánàbí kọ́ àwọn kéwú pé láàṣọ láàtà liman lam yaqra bí fatihatil kitab kódà nú àwọn ọ̀rọ̀ míì táwọn míì sọ nú àwọn onímọ̀ wọ́n nínú gbogbo àhàdìsì tó wá tó sàlàyé bá a ti máa ń kéwú lórí irun àti fatiha wọ́n ní àdìsì òbádà ibùdó sọ́ọ̀lì òun ló fẹ́ lálàáfíà dùn gbogbo wọn sọ́ni ó ṣòro ká ti ni ó lé láti dàáwó tọ́ kí wá ní àgbọ́yé rẹ̀ báyìí báwo sì ni a ti ṣe gbọ́yé àwọn kan nù àwọn àlùfáà wọn ni a àgbọ́dọ̀ dá hadith yìí mú látara bẹ́ẹ̀ àwọn màbá ìbò wá pọ̀ lórí ọ̀rọ̀ yìí àmáwọn bíi mélòó kan gbajúmọ̀ àwọn bíi kí lágbíjọ àwọn bíi mélòó kan gbajúmọ̀ àkọ́kọ́ àwọn kan ní agbá àdíìtì yìí wọlé àmórí ẹni tá a sí ní al-imam wal-munfarid al-imam ìmáàmù àtẹni tí ń dáhùn kí ni imam àti kí ni àtẹni tí ń dáhùn kí lè kóra rẹ̀ síbẹ̀ imam àti tara péjọ mọ́ àtẹnifí ń dánù sí wọ́n lọ́la dìtì yìí bá wí wọ́n ní bọ̀t ma'amum wọ́n ní àdìtì yóò bóhun wí a ní kí ló dé tí ò fi bá wí wọ́n ní bẹ́ẹ̀ wọ́n ní tí òjò bá wí ó ní àwọn ìwòye sí àwọn míì àwọn amóhàdìtì kan wá àdìbò tó wá ní ọ̀rọ̀ kátàlá nígbà Muhammad sọ sallallahu alaihi wasallam pé mànkánà láwù ìmáàmún fàkìrọ́ àtùhù láwù kìrọ́ à mànkánà láwù ìmáàmún fàkìrọ́ àtùhù láwù kìrọ́ à wọ́n ní gbogbo ẹni tó bá ti pé lẹ́yìn ìmáàmù ló ti kírun tí ìmáàmù bá ti ń ka nǹkan lórí ìrun ìwọ náà ti ń kanu ìwọ́n náà ti ṣe kínú ọba látara bẹ́ẹ̀ ìrun lúrí là ń kínú ásírì ni ó ìmáàmù kí ó sókè ni ó ìmáàmù kí ó sókè ni ó ṣé ìmáàmù sáà ti ń kéwú lórí ìrun ìwọ́n mọ̀ wọ́rí wọ́n sá gbẹnu rẹ̀ sí ṣe pé àwọn eléyìí ayé alùpùpù ní nǹkan làwọn ń lò hadith làwọn fẹ́ ṣe kínú wọ́n fẹ́ lò gbogbo wa kó dùbọ̀ hadith tó mú wáyé wọ́n ti fá kò ní kí ni jọmọ́ kò lálàáfíà látara bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn yóò rẹ́sẹ̀ múlẹ̀ kò rẹ́sẹ̀ wálẹ̀ kò rẹ́sẹ̀ múlẹ̀ òsìrí di múlẹ̀ òsìrí di kòkó so ọ̀rọ̀ tí wọ́n àrọ̀lá gbé yóò ṣẹ́gbẹ́ kan àwọn mímọ̀ àwọn àlùfáà ìgbà àwọn náà wòye lọ wòye bọ̀ àwọn wa ní à ah, a gbọ́dọ̀ dàbí yi inú ayá náà a ti kí ni a gbọ́dọ̀ dánú látara pa àwọn abẹ́dá méjèèjì nù ajá sí pé ìjọ ìmáàmù bá ti ń kéwú jẹ́ẹ́jẹ́ lálù àdìsí ẹ̀ ìjọ ti lásọ̀ yẹ́ بفاتحة الكتاب Ari àmá bí ló bá ti kéhùn sókè, a wà lọ ló wà ìdá àkórí al-Qur'anu fastami'u lahu wa ansitu. Ṣẹ̀mọ́ ọ̀rọ̀ ìgbà rẹ̀ ní àbí orin. Ha? Ó ti yẹjú ẹ̀. ọlọ́run fún alágbọ̀nyọ́ ọ̀rọ̀ rẹ̀ gbọ́rọ̀ wọn yìí ti jòkó tó ní bá bí amáàdá tilẹ̀ ẹgbẹ́ ìyá àwọn dá wọn lóhùn pé ẹ má gbàgbé pé àdìdì jẹ́ ń yìí àdìdì yìí múlẹ̀ débi pé anábì ti kírun àtúbà fáwọn èèyàn ni inú kí wá ní kí yìí ibi ìrún fájìrì tá àdébí sọ̀rọ̀ láàtàlámù wọn kí fún wọn ó wá ka alukur'ani sókè báwọn náà ti ń ka lẹ́yìn rẹ̀ nù àdébí wa kí ló tán ẹ kí ó lẹ́yìn mi lẹ́ẹ̀kan níbẹ̀ ni àdébí ni mo sọ bẹ́ẹ̀ náà pé má lè wù náà za alukur'an èyí ṣe tẹ́ ń bá mi du alukur'ani kí lórí irun àdébí ní balẹ̀ àtẹ́fà àlù láti èmi lọ ẹ gbọ́dọ̀ mọ kéwú mọ́ tí wọ́n ti ń kírun fún yín àdébí wa ní illa al àbí kí ni o àbí fàtíhà torí pé kò sẹ́yìn ọ̀fẹ́ ni tí ó bá ti kíyè fàtíhà tí ọ̀rọ̀ ó sì rí wọlé mọ́mọ́ tí wọ́n náà ti rí pé ó gba ìfarabalẹ̀ àbí gba farabalẹ̀ ó gba farabalẹ̀ irú àwọn ọ̀rọ̀ ìmọ̀ tó bá wọnú báyìí àwọn ọ̀rọ̀ ọmọ onímọ̀ jẹ́kọ́ ọmọ kí wú lè mọ̀ ara rẹ̀ ẹ̀ àwọn àfáà ń ṣiṣẹ́ aláwọ̀ fún alágbọ̀n yọ ọ̀rọ̀ rẹ̀ ṣe alábì ló òkè yìí tán bóò lájọ́ abẹ́ ṣe ayá àwọn ìdá kórí alkùránù fastami'u lahu wa ansitu Uh áyà kan bẹ àmìnà áyà táwọn yìí ọ̀rọ̀ kan wá bẹ tó wá lórí áyà yìí العلامة ابن عبد البر رحمه الله إنه التمهيد وتصول أنواع الاستذكار يعني أجمع العلماء àwọn onímọ̀ panupọ̀ على أن مراد الله سبحانه وتعالى من قوله يدلوا بذلهم بيقولوا وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون يعني في الصلاة إن تلوه بأمين لتباكي وادين أريهم àwọn onímọ̀ wọ́n ṣe kí ni wọ́n panupọ̀ wọ́n ti panupọ̀ sáájú ẹ̀ àwọn táwọn wíyìn náà tọ́jú àmọ́ sí bá sí àyínà àwọn olóòlè jiyàn rẹ̀ o tọ̀ nínú àdìsìkáàrù ìtàlùbárì ní pé wà fí ìjìmá ìhàlẹ̀ ìlú a nínú ìpanupà wọn ní ìmọ̀ ní pé anna kọ́wùláwù tààlà fẹ́gbónù tọ́lọ̀ ọba lọ pé fàstami ìhúláhù lam yurid kulla mawdi'in yusma'u fi il-qur'an wa inna ma arada as a ní kèsì gbogbo ayé àmọ́bí tọ́lọ́ wọn bá gbà lérò gẹ́gẹ́ pé tọ́ bá ti ń ké ń bẹ́ tọ́ gbọ́dọ̀ tẹ́tí ẹ̀kọ́ ọmọ gbọ́ kí ni náà ọ̀nà máa sọ́lá al-allamatul qurtubi rahimahullah ó ní àwọn onítẹ̀fìrì náà tán mọ̀ ń pa alkùnrání àwọn náà wú ayà yóò wá panu wọn pọ̀. a nà ha rà lè sì máa ìgbé ìmọ̀ tẹ́jọ́ ní bàtẹ́mì òwúlàwú fi sọ̀lá àti lèmàkùtùbá tí wáyé ìrè lèmàkùtùbá níbi ìrun tó bá jọ ọ̀ràn yẹn àti ìrun tí ò kí ń ṣe ọ̀ràn yẹn lọ́lọ́wọ́n bá gbà nínú. tó tó jẹ́ bá ti ń kírù ọ̀ràn yẹn tán jẹ̀mọ́ ẹ̀dàkùn pò láti wá fẹ́ mú báyìí àdìkí ajẹ́kẹ́ ayá orí ìrún náà ni ayá sọ orí ìrun oníkíní ọláyá ní sọ tó ọlọ́run kó fún wa ní rẹ̀ o ọlọ́run kó darí wa síbi tí ó jẹ́ ọ̀rọ̀ torí gbogbo dọ́tọ̀ bá ti ń ronú pa hadith Ubada Ubadata ibn Samit dákùn mọ́ gbéṣẹ́gbẹ̀ àyà yìí náà mọ́ gbéṣẹ́gbẹ̀ wọ́n rí pé dàmú dé ó ti dáwọn afárá àwọn náà àwọn mélòó wọn táwọn bá ní káwọn gbogbo àwọn àhàdí tó wá wá lórí ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ní orídìí jókòó tó àmọ́ bá ti yóò rí dídò kó tó yìí hadith ti sọ̀rọ̀ bá dà ìbìlẹ̀ sọ́mìtì yẹn kò sì gbára lọ àwọn àdìwáyà rẹ̀ míì tó wá wà fíjá tó bẹnu mọ́sọ̀lù imam ahmad rahimahullah bí irú sọ̀rọ̀ alifájà ti takílẹ̀ tó wọ́n ní ìyí òun ojú gbára lọ pé ìwò lálàáfíà bí kálukú sáà ti mú àwọn ọ̀rọ̀ lọ́tún ní òsì yẹn kọ́lọ́mọ́sà fún alágbọ̀yọ̀ ọ̀rọ̀ rẹ̀ kò jẹ́ kọ́lọ́ náà kọ́lọ́mọ́sà jẹ́ kó yé àwọn nínú àwọn àfáà míì àwọn àkàkọ̀ dúró lórí ẹnu máa bí ìfìyàn nìkan àtàrà bẹ́ẹ̀ àwọn òwúlẹ̀ wo ọ̀rọ̀ àyà Kùránì ẹgbẹ̀ nítọ́ gbogbo lọ́tọ́ bá ti ń kírun lẹ́yìn imam ọgbọ̀nà máa ká fàtíhà àwọn mìíràn wá ní àwọn olè gbá àyà yìí dànù pé tí máàmù bá ti ń kéúkéú jẹ náà nù àwọn àṣẹ ìsìnkú náà àwọn àlùfáà wa kan pé kí ní kẹfún wa nù kí ó ní kí ni o ìṣèlásù pẹ̀lú tó ṣẹlẹ̀ láàrin Musa inú sórọ́tù Yunus akẹ́yàwó láìpẹ́ sórọ́tù Yunus kálukúlé wo pé àyà 88 àbí 86 láti bí 86 wá ìfìyè ṣùgbọ́n láàrin tó ṣẹlẹ̀ láàrin Musa àti Fìràwọ̀ ṣẹ́wọ̀n tó ń gbà tí wàhálà fìràwọ́ náà dáa nìkan musa wá gbé ṣe pé sáánà sí ẹgbà sí láìpẹ́ yìí musa wá gbé ṣe pé tó ní Allahumma tó ní sáàlá amwalihim washdud ala qulubihim ẹgbàgbé tọ́ ìṣẹ̀lẹ̀ yìí ẹjá pé Haruna àti musa ni harun àti musa ṣúrọ́tù yunus chapter 10 náà rí ní àbá ẹ̀yà ọjọ́ àyà ní àyà 86 àbí kẹ̀kọ́ 88 àyà 88 bá ń وقال موسى ربنا إنك أتيت فرعون وملأوه زينة وأموالا táwọn náà bá ló kọ́ ọkọ́ sọ̀rọ̀ yìí Musa tí a yóò lúwà mi Musa ló sọ̀rọ̀ ẹmọ ìwọ̀n náà ìrì olúwa mi ìwọ lọ fún Fìràwọn náà lówó ìwọ lọ fún lówó láyé tá wà yọ dá lọ́lá Ọlọ́run ó ní ìfẹ́ ọlọ́wọ́ bá mi ó tọ wá fún yìí bí ṣe àwọn lójú ọ̀nà rẹ̀ mọ̀ ní. Ọlọ́run ó wọn yìí bá mi parun mọ́ wọn lọ́wọ́ bá bà jẹ sọ́dọ̀ bú mọ́ wọn lọ́wọ́. Ọlọ́run yá bá mi mú ọkàn fèrè àwọn àtàwọn èèyàn wọn bá ń dí ọlọ́run mú fìràwọ́ náà gbọ́dọ̀ nígbàgbọ́ sí ilẹ̀ ọlọ́run àfijọ́ tó bá tó fojú gẹ́ríyà èpè tí Músá gbéṣẹ́ rí èpè ní mú àbí òmú òmú torí fìràwọ́ náà jọ tí ó padà gbà nígbò tó tẹ́rì mú ẹ̀dàkùn ta ló ṣàdúrà

wọ́n ní tọ́lọ̀ ti mú bẹ́ẹ̀ pé ìjọ Musa ní Allahumma ìtìmísà àlá amwalihim Haruna bá ń ṣe àmín wàṣìdódá àlákùrú bèèrè àmín fàláyé òmìnira hátà yárawòlà àzáàbàlẹ̀ àlè ó tún ṣe àmín wọ́n ní ẹni bá ń sọ àdúwà àtẹni tí ń sàmí àwọn méjèèjì ìdájọ́ kan náà jọ ní wọ́n ní àwọn fíkì bá nítọ̀ ẹni ń ké fátíà náà ìgbókè tán àwọn màmúmù ẹ̀yìn rẹ̀ nígbò ní rẹ̀rẹ̀ ìlúmọ̀ gbogbo obì alẹ́yìn mọ̀ aláfọ́ lè àtúwádọ́kẹ́ àbádọ́kẹ́ ìsì iná sùlélé olùmúlùdárúgbò ilẹ̀ smile ah bí mọ̀ sí mọ̀ ń dùnù àwọn ọlọ́dún ti dùn náà nínú tó wọ́rọ̀ rù káwọn àfóògbádà nù wá ó gbà ní ah, ẹ̀ẹ́rọ̀kàn átàlà alayi lọ sí ìkòwà dàírẹ́kì àti wà dàírẹ́kì ló wà dàírẹ́kì àmọ́ ó strong tẹ́tọ́lọ̀ bá ti ṣe kó Musa àti Haruna papọ̀ òun náà lóyìn fàstàmìrù láhú fàáṣìtò jama ọlọmọsá fún alágbọ̀yọ́ ọ̀rọ̀ rẹ̀ ẹ sàmì jama ah, ọ̀rọ̀ ti ti àwọn mùsùlùmí àwọn kan wá bá ajọ́mọ̀ tí ó sábúhù rẹ̀ rọ̀ta radiyallahu ta'ala ọwá ń bèèrè lọ́wọ́ àbúrò rẹ̀ yíra pé gbóò láti fẹ́ ṣe kí ní àwọn ọ̀rọ̀ yìí bai sọ̀rọ̀ báyìí báyìí báyìí àbúrò rẹ̀ yíra ìgbẹ́ náà mọ̀ a ti mọ̀ kálẹ̀ imam àbúrò rẹ̀ ní mọ̀ imam ó ní ka fi nafsika ya farisi ìrẹ́ ara fáàrìsì tó bá ti débi tó ti fẹ́ ka fáàtì àti inú ọkàn rẹ ó ní kí ni ó ní ọtí máa ta ọkàn wà ní irú méjì ẹgbẹ́kọ́ ni wọ́n bá ti ń fọkàn ká ọ̀ nílé ìfọkàn tẹ̀lé tí ọ̀gbọ́n èyí ò nígbà tó wá pé lọ́wọ́ Abdullahi bin Mas'ud náà pé bóò ní ká ti ṣe nǹkan ní kọ̀dọ̀ ní ká kàbá sí àwọn oníbẹ̀ẹ́ni bóò láti wá sí lẹ́yìn imam òun ni àrùn sí lè imam gbẹnu ẹ dákẹ́ ọmọ gbọ́n tí ìmáàmù ké gbẹnu rẹ dákẹ́ ọmọ gbọ́n tí ìmáàmù ké sheikh islam ibn Taymiyyah rahimahullah àwọn náà wá sọ̀rọ̀ kan nínú Majmu' al-Fatawa àwọn ni laysa lahu an yaqra'a hala imam idha kana yasma'

ó lọ̀rọ̀ tí ó pọ̀rọ̀ já túrú sọ́nú àwọn ẹni ìṣíwájú tí wọ́n ti lọ àtàwọn àbá àti wọn wá lẹ́yìn wà á dá mọ́sá abu maali ẹni sáwọn ìní ọ̀rọ̀ tí wọ́n mọ́ lè ti sọ wà ahmad wọn ni mamu ahmad sọ wà abi habiba wọn làbúrò àdìbá sọ wà gẹ́rẹ́ ìhìmọ̀ ni àwọn míì náà sọ wà á di kọ́wó inú ọ̀rọ̀ méjì tá a gbọ́ pẹ́ ní sáàbì sọ lórí ọ̀rọ̀ yìí ìkanú ẹ̀rọ yìí náà bẹ́ẹ̀ wọ́n ni wà kọ́wó lè dùnmọ́ فإن الله سبحانه وتعالى قال انظر كل ما بالك ولا سوى وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون قال أحمد الإمام أحمد صلى الله عليه وسلم أجمع الناس على أنها نزلت في ماذا في الصلاة ipe àwọn èèyàn panu pọ̀ lórí pé ááyà yìí ọ̀rọ̀ ọ̀run ló sọ̀kalẹ̀ lé lórí wà máa lóòmù náà ìmáàmù ẹ̀dàkùn torí ta ní ṣe ń ké torí jẹ́ mẹ́rin torí ara rẹ̀ kọ́mọ̀ tó bá ní torí ara rẹ̀ ní òun lè mọ́ ẹ̀ka jẹ́jẹ́ tó òun sì mọ́ dáǹkà rẹ̀ gbọ́ so tó bá mú máa ké lókè ohun ẹni torí àwa tá ń bẹ lẹ́yìn ni ẹni tẹ́rì mọ̀ bẹ́ẹ̀ ni pé wà lè ha àdá yóò ní èrùgbé sọ́wọ́ tá ń bẹ lẹ́yìn ní fàtíhà ní lóyìn mọ̀ gbùdúrì ọ̀rọ̀ ni ó jọra wọn àbí ò jọra wọn lóòótọ́ jọra wọn ló fi jẹ́ sí wallahu ta'ala a'lam ọlọ́wọ́n ọba lọ́ba tí ó ní mọ́ jùlọ ọlọ́wọ́n ọba sì lọ́ba tí ó mọ̀ òdodo jùlọ àwọn àlùfáà tí wọ́n níta bá ti ń gbọ́ fún tí ìmọ̀ọ́mù kí agbọ́dọ̀ máa kí ọ̀rọ̀ wọn fẹ́ tẹ̀sùn díẹ̀ torí ayá ohun ó ṣòwò wà direct tàbá tó wà lé níbi mọ́ sí ilẹ̀ bọ́sí ń padò pé náà afá kó ẹ̀nà afá kó Imam Ahmad náà kọ́lá ìjìmá Ibn Al-Bari náà kọ́lá ìjìmá Al-Imam Al-Qurtubi náà kọ́lá ìjìmá Ibn Taymiyyah náà kọ́lá ìjìmá gbọ́n afá náà parọ́ ìjìmá ìjìmá ìjìmá lórí gbọ́rọ̀ sọ láti ní àwọn afá tó kù ló ń sì rí yẹ̀kú bẹ́ẹ̀ láti wá fẹ́ fi àdíìsì yẹn gbádànù ẹ̀rìkó lágbára díẹ̀ àdíìsì yẹn sì fi é tú sí pé ẹni bá ń dárò kí ó sì ṣe tú sí pé ìmáàmù fúnra ara rẹ̀ kódà ó tún ṣe tú sí pé ìjọ tá a bá ti gbọ́n tí ìmáàmù ń ké ṣebí tọ́lọ̀ ṣe ní pé kádákẹ́ ni lábá gbọ́n sí ń ké àwọn agbọ́n sí ń ké á wà ní sáfú lẹ́yìn lẹ́yìn lẹ́yìn nígbà náà á lòwú àwọn ìgbọ̀rọ̀ òkè wáyé بحث قيم لطيف أنصح طلاب العلم بالاطلاع عليه gbogbo àwọn ọmọ tí ó yẹn advice wa ká lọ rí wo kí ni bẹnu àwọn olùmọ̀bù kí ni bẹnu sọfàtún àwárí lórí masala yìí àwọn afẹ́bì kan lójú tí ẹsẹ̀ dúró gan ni wọ́n á bí àwọn àfáà yẹn jẹ́ ní dandan ní ká mọ̀ ká yìí igbó ní káka àwọn náà fẹ́ takọ àyàwó

sakataatu imam ẹ pé àbò pọ́nlọ́ ni pé sakataatu kéwù ni jamu sakita ni amadu olùfẹ́ dàbí yorùbá tẹ́yìn máa fi búra yín kékeré gan sakataatu imam ẹni ẹ máa lọ sọ àwọn ibi tí ìmáàmù bá ti ń dákẹ́ àwọn ibi tí ìmáàmù bá ti ké ní tí bá ti ń dákẹ́ àwọn ni àwọn ibo ní ó ti máa dákẹ́ àwọn ni ẹ ti bá ń tí ó lọ́wọ́ ni àti ṣerù dídákẹ́ just one second tó bí bẹ̀rẹ̀ arahman rẹ̀ yóò ní àárín wọn ni yóò kò tó kè ẹ tó bá dákẹ́ láàrin fátíhà àti ṣúra ní ìtòfẹ́ kí à ìdákẹ́ yóò náà igun èyí ò tí máa mú bá dẹ̀ lọ rẹ̀ máa mọ́ fàágùn fún ara rẹ̀ òun náà tó ṣe bídá torí dáà náà yóò fàágùn òun lọ́fẹ́ ṣe kínú lọ́fẹ́ fàágùn ọ̀rọ̀ ti ń bábòmí yọ àbí òbí àbí òtí máa bábòmí yọ báyìí ẹmọ tí mi wá ṣe níṣìn ọlọ́run fún alágbọ́yọ́ ọ̀rọ̀ rẹ̀ àwọn ó pọ̀ níyà ẹ̀ ní káwọn fún wa àní ibi lọ́bọ̀rọ̀ àní ibi ṣe kí ni jọmọ́ àní ibi lọ́bọ̀rọ̀ ẹ̀rìgbó tó fi dọ́dọ̀ àwọn sọ̀hábá nìsìn tẹ́rì pé ìta àbúrò ríra wí ìta àwọn alágbọ́lẹ́nu àbúrò ríra wọn agbọ́bẹ̀rẹ̀ náà lọ́dọ̀ Umar ibn Khattab radiyallahu anhu tó náà sọ fún ọmọ tí ó tiẹ̀ náà wọ́n bẹ́ tí bá tí a mọ̀ sí lẹ́mí rẹ̀ asìláàrí sàbílá ní Mas'udi náà ńgbà wọn bí ohun ọmọ tí ó tiẹ̀ náà bí pé bóò láti wá bẹ́ tí bá tí a báyìí òun ni a ń sì sí Al-Qur'an dákẹ́ fún Al-Qur'an ní mọ́ ń tí kọ́ra lọ́wọ́ ń sọ̀rọ̀ ọwọ̀ kẹ́nikẹ́ni máa pariwo kẹ́nikẹ́ni máa pariwo fi Kùránì bá ń sọ ọ̀rọ̀ lọ́wọ́ kẹ́nikẹ́ni máa pariwo ayé ẹ̀kọ́ ni sọ̀bílẹ́ni mọ̀síwòdì ni a ń sì fi Kùrán dákẹ́ jẹ́ wọn Kùrán mọ́kẹ́ ìkankan wá ń bẹ inú àwọn tíra jọun ni a ń kẹ́ ni al-awsatu min as-sunan wal-ijma'i wal للعلامة أبي بكر محمد بن إبراهيم ابن المنذر رحمه الله رحمة واسعة àwọn asọ̀rọ̀ kan àwọn náà ti wo gbogbo ọ̀rọ̀ yẹn ti kó gbogbo àfáàrù anúṣírà yìí ní aláhúsá tàbí wà lẹ́bí bí i àkùrù tọ́ni tọ́bẹ̀ ké yìí o ní kí ìwọ náà wá dìmú o ní kí ni o wọ́n náà dìmú tọ́bá tí wọ́n fẹ́ sọ pé èèyàn kan sọ̀rọ̀ ọ̀ nídàkọ́ tèmi mọ́ ta ló sọ fún wa nìsìn ta ló sọ fún wa ibn al-munzir rahimahullah rahmatan wa sha'a ani wal ladhi aqulu bihi al-allamatu bakr ani ọdún tẹ́mi ó gbí tẹ́mi ni pé an yaqra al-ma'mumu khalfa al-imam ma dé o wọ́n ní gbogbo ẹni tó bá jẹ́ ma'mum sálákùn ní ma'mum lẹ́ẹ̀kan lẹ́yìn imam wọ́n ní kó mọ̀ ká lẹ́yìn imam fi zuhuri ní zuhuri kó ka fatiha rẹ̀ kó sì ka ṣúra wàlá asir níbi asiri fi rak'atayn al-ulayayn níbi rákà méjèèjì alákọ̀ọ́kọ́ bí fatiha til kitabi was sura kó ka fatiha kó ka ṣúra fi kulli rákà ní gbogbo rákà kọ̀ọ̀kan rákà kọ̀ọ̀kan rákà kọ̀ọ̀kan sọmọdítà yìí sọ́bàá yìí ìdílégé nínú kìláàsì tó tún wá aráwọ̀ míì tí wọ́n ní tọ́ bá ti ka fatiha bí rákà alákọ̀ọ́kọ́ kò pẹ́ dandan mọ́ gbogbo rákà tó kù àwọn mílò bá ti kàmí lákàlá àkọ́rákẹ́ lẹ́gẹ̀ẹ́ kò pẹ̀lú ọdọ́wọ́n bí i tó kú kálukú náà ń gbọ́ ti jẹ́ tú àdíìsì méjèèjì wà báyìí lọ́bàá àtàlàyé rẹ̀ àwọn tó bá ti wá sí bọ́ọ̀mì rákà méjì aláwọ̀kọ́ mi rúzó wà fi rákà àtẹ́lẹ̀ lókùnrin yìí wọ́n ní rákà méjì tó gbẹ̀yìn zúrí kìtà á fi kúlẹ̀ ká fàtí àlèkán mi rákà kọ̀ọ̀kan méjèèjì ẹni ìkẹta àti kẹrin ani wàyẹ́kọ̀rọ̀ òbí rákà àti sáà àlìsá mínà lè magrib ani bákan náà wọ́n bá ń kírun sọgbọ́jọ́ ti ti zúrù nìsì níbi zúrù wọ́n ní ká ti fásíà níbi gbogbo mẹ́rẹ̀ẹ̀rin wọ́n bí méjì alákọ̀ọ́kọ́ a ti fásíà àti ṣúra sí méjì ẹlẹ́kejì a ké fásíà nìkan àwọn ìsọ bá jẹ́ bí ìrún mọ́gírìbì síbi rákà ẹlẹ́ẹ̀kẹta níbi ìrún mọ́gírìbì wà fi rọ̀kà àtẹ́dì òkúrẹ́ yìí ní sọ láti lè ṣá àti rákà méjì tó gbẹ̀yìn sí mọ́mú èké ń wọ́n ń dọ́ọ̀bà kí ó ń bí yíò ìfáàtì àtàlù ti dáàbì kó lè ráka mọ̀ ká fáàtì àmẹ́ hmm? fa nǹkan ẹ̀bì àìsùlà yẹ́sùn àkẹrẹ àtàlù imam wọ́n kọ bá wọ́n bẹ níbi tó ipọ́ ti gbọ́ nǹkan tí ìmáàmù ń kà lẹ́yìn lẹ́yìn kọ́rọ̀ àfi ṣubùhì ma wọ́n náà ká tí ó tẹ́ náà bí wàásù aníbàkaná wà fi rọ̀kà àtẹ́lì ìlàyé ní sọ́látì mọ́sí rákà méjì alákọ̀ọ́kọ́ bí mọ́gírìbì náà wà fi rọ̀kà àtẹ́lì ìlàyé ní sọ́látì ìṣá rákà méjì bí alákọ̀ọ́kọ́ ní sọ́látì ìṣá yìí náà bí fàtí àtẹ̀lìtà mọ́ ka fàtí àmì yìí náà wà súrọ̀ bí kúlẹ̀ rọ̀kà kọ́ka súrà míì náà bí gbogbo rákà kọ̀ọ̀kan ìyẹn tó bá ń bẹ níbi tó ti gbọ́n tí ìmáàmù ń kà á ní wà ń ká nàbí àìsàn yẹ́sùn àkèrè àtàlìmá àmọ́ ká lọ wá ń bẹ ti gbọ́n nǹkan tí ìmáàmù ń sọba wà nígbà tí ń tọ́kọ̀ sí ìmọ̀ọ́mù ká kọ́ra àti sọ́bọ̀ ọni ọkà níbi ìrọ̀ àṣùbá wàfíra kàtẹ́rin ulaye àti rákà méjì alákọ̀ọ́kọ́ ní sọ́láàtì magrib níbi ìrọ̀ magrib wàrà kàtẹ́rin ulaye ọkà níbi rákà méjì fatiha fatiha fatiha fi gbogbo níbi àwọn ibi tí ìmáàmù bá ti ń dákẹ́ káàdì ìmáàmù rẹ̀ wá dákọ́kọ́ alhamdulillahi rabbil alamin wọ́nà sáríkà alhamdulillahi rabbil alamin kó tó bẹ̀rẹ̀ arahman rahim ẹ̀tún àwọn níbi tí ìmáàmù bá ti ń dákẹ́ ó ní ìyíhun in ká násílílì ìmáàmù ìsàkàtà arrahmanir rahim sọ́rí tó fi dákẹ́ tó fi tí ẹ̀mí ẹlòmí lè kájẹ̀ ìwọ̀ táyẹ̀ ní sàbá alhamdulillahi rabbil alamin sọ́rí kó ti káàkiri tó bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ níṣẹ́ wọ́n ní tó bá ké ìmáàmù rẹ̀ bá jẹ́ ti ń ka tí ó jẹ́jẹ́ báyìí díẹ̀dẹ̀ díẹ̀ báyìí wọ́n ní nírú bẹ́ẹ̀ yomkinuhu ayẹ́kẹ̀rẹ́ àfíyá bí fàtíà yóò ọdíká ní ibi tí ìmọ̀mù rẹ̀ ti ń dáṣẹ́ ọ̀hún padà wá níbi káfáàtì ààrẹ tán kọ̀rọ̀ àbìhá ìndàwà kọ̀fáàtì ìmọ̀ àwọn ibi tí ìmọ̀mù bá ti ń dúó láàrin kéwú tí ra wọn náà ẹnirúbẹ̀ náà mọ̀bí kàí tó kù tàyí bá kìyà ti nílé ọba kìyà ọni tí ìfẹ́ tó bá tún wá kù tọ́ sí

jama ẹgbẹ́ sábà gbogbo àlàyé wọn lọ yìí wọ́n ti kó gbogbo àsáàrù wá gbogbo àsáàrù tó bá lọ mọ̀ wọ́n ti kó gbogbo ẹ̀ wá àmẹ́gẹ́ bí onímọ̀ wọn ní fẹ́ tako kankan náà rọ̀ lọ́wọ́ abáláwọ̀ orí fún ọ nítorí bá ti pé pé ìmọ̀ ń kéwú mọ́ kàn kankan sojú wọn pé òkè ọbẹ̀ kafa àti ọbẹ̀ tẹ̀ láti ìdíwọ́n náà rí mọ́ ni mọ́ mú sí ń dákẹ́ àwọn ni wàlẹ́bí wọ́n ní sẹ́rí tó jọ̀nà ẹ̀ léwa lórí ìdájá àmì ẹ̀kọ́bàrọ̀ ni níjọ́ abá ti rí ẹ̀rí méjì yóò kínú sí ìmàlúhùmá jẹ̀mí àn tí ó pé a ti lè lo ẹ̀rí méjèèjì papọ̀ annakúna bí imá wà nà sàmìlàhùmá méjèèjì la gbọ́dọ̀ máa fi sọ̀rọ̀ la salata liman lam yaqra fiha bi fatihati alkitab ike ni tí ó bá fi fatiha ò nírun illa ayafi sọlá irun tó ṣe pé amara nabiyyu sallallahu alaihi wasallam ma'mum idha jara al-imam bi qira'atihi an yastami'a li qira'atihi àfi irun tó bá nabi pàṣẹ fún ma'mumu tí ó kéńgbà tó bá ti gbọ́ tí ìmáàmù kéwú sókè kó máa gbọ́ tí ìmáàmù ké fayakunu fa'ilu dhalika mustahlilan lil hadithayn jami'an ẹni bá ṣe léyìí ló ti lo àdíkì méjèèjì jàmá ọ̀rọ̀ tá gbọ́ yìí ó yanjú gbogbo táwọn wí àbí ò gbogbo ẹ̀ ó sàlàyé rẹ̀ tó clear yóò sàlàyé rẹ̀ tó clear jàmá la salata liman lam yaqra bi fatihatil kitab ẹni tí ó bá kí fatiha kò ní kí ni àmọ́ ẹni tó bá ti ń gbọ́ tí ìmáàmù ń ké tó dẹ̀ lísìn sí imam tó dẹ̀ dákẹ́ jẹ́jẹ́ imam imam tó wá kafáṣí àtàwọn náà tó wá bá wọn ṣe àmì òun náà ti wà ní ìdájọ́ ẹni tó ká fàtíhà so àdíjì yẹn ògbóhùn yìí àdíjì òṣè kí ni jọmọ́ ògbóhùn yìí tọ́ ogun nǹkan títò sí ìlú wa ní ká mọ́ sọ́ọ̀bì tí mọ́ bá ti ń dákẹ́ àwọn bùkúùbù níbi irun sọ́rí sàkátà sì fi wí oníníṣẹ́ bóyá alákòjúwe ìtòṣe ìdọ̀hálì sìptà ìwọ́n náà ṣe ìdọ̀hálì sìptà ìwọ́n ti wá pa ìdọ̀hálì sìptà ti ẹ ìmáàmù ti bẹ̀rẹ̀ fátíà kàtà nù wọ́n máa kà tiẹ̀ ó ké fátíà tán kó tó ka súrà pé wá dákẹ́ wọ́n ṣe kí ni máa kà tiẹ̀ àwọn sàkàtàtù yìí wá rí sàkàtàtù tí ìsábà wọ́ọ̀kì ni làwọn náà ti sọ pé íńkánà nílùú ìmáàmì sàkàtàtù ní sáni ìmáàmù máa ń bí ìgbòrò tí wọ́n náà máa táwọn máa ń kí lẹ́yìn àwọn ìmáàmù súnnà máa fi àwọn ìmáàmù ayọ́ àná ṣùgbọ́n yóò lẹ́wọ̀ aṣọ ìmáàmù súnnà tí ó farabalẹ̀ kírun fún ọ dáadáa táàkù sí ayé ìdákẹ́jẹ́jẹ́ bẹ́ẹ̀ tó fi ká bá ti àjẹ́ wọ́n tọ́ ọ̀nà ọmọdún kọmọ tí ó mi wùkú níbi tí ìmáàmù kó tó bá sí ara àmọ́ ọ̀rọ̀ ìjọ́rọ̀ sáré kéjì jẹ́ wùkúfù yìí náà sí lè gọ́ọ̀lìbù ní tó pọ̀ nínú àwọn èèyàn gbé kíni èyí sábà wọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá tó wá sọ́ra ọ padà kó sí mọ̀nàdá tó jẹ́ bíkọ́ sí ẹ máa ká lọ sí mọ́mù bá mẹ́nu létí ẹ̀ ìtumọ̀ rẹ̀ ní kọ́ padà ìtumọ̀ rẹ̀ nu ọlọ́run máa sàfún alágbọ̀nyẹ ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kọ́ dandan ní kàkà fàtíhà lórí irun ìmáàmù gbọdọ̀ kí màmúmù gbọdọ̀ kí tí bá ń bẹ ní jìnnàjìnnà tí ó gbọ́ nǹkan sí ìmáàmù kí àmọ́ bá ti gbọ́ sí ìmáàmù kí wọ́n ìdá kórè al-Qur'anu fastami'u lahu wa ansitu la'allakum turhamun ọlọ́mọṣà fún alágbóyé ọ̀rọ̀ rẹ̀ kọ́lọ́mọṣà jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kó mọ́ṣà jẹ́ lábẹ́ hadith yìí látọ̀ látà liman lam yaqra bi fatihatil kitab awárẹ́ nìkan tó fẹ́ dárùn kí ẹni wá fẹ́ dárùn kí yìí kò mọ̀ nǹkankan ó jẹ́ kí lápé jọmọ́ àárọ̀ yìí tó wá gba ìsìláàmù ìgbà tó fi di zúrí ẹmọ̀ ó lè mọ́tí ìráyè kọ fátíhà kò wá mọ́ fátíhà ó wá fẹ́ kírun zuhur ó fẹ́ kírun zuhur tọ́ì inú zuhur tó wá fẹ́ kí tẹ̀ẹ̀bá ní kó ka fátíhà mọ́ kí ó kùmọ́ òun ló ẹ̀jọ́ ìgbà sílámù náà kí lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe tí wọ́n pa gbọ́ ọ̀rọ̀ bàbá kan ó ṣe ẹ̀yí lánàá náà ọlọ́mọ́sà bá mẹ́sẹ̀ bàbá náà tó bàbá wẹ́ ní ìlú Ìbàdàn abọ̀rìṣà ní ọlọ́sàn yìí abọ̀rìṣà ní àti kí mọ́ ọlọ́sàn yìí sọ́jọ́ pé ọ̀sán àdìdànú ní sọ̀rọ̀ nínú ọ̀sán bàbá yìí ti dàgbà pé ọmọ 80 years mo bá àbánà kó rere o bàbá òun alẹ́ àná mo rí pósù bàbá yẹn wá wà nínú ibi tí máa ń dáwọn àlejò rẹ̀ lóhùn ni wọ́n ń bá ọ̀sán ìṣọ̀rọ̀ ọ̀sán ìbádáhùn wá tó ní aṣọ yìí à ń bá pí ọ̀sán yìí kíákíá ni máa ṣe kí ni máa ń jẹ́ bàbá wẹ́ bá tún wá padà ó tún pí ọ̀sán yìí ọ̀sán yìí tó dáhùn ìgbóná tó bí ọjọ́ mélòó kan ọ̀sán yìí ọ̀sán yìí àbótí kí ọlá bí ọjọ́ mélòó kan àti bí ìṣẹ́jú báyìí àti kí ọbọ́lọ́ lọ ọ̀sán yìí níbẹ̀ ni ó mo lọ kí mo ní o ẹ́n ọ̀sán yìí kí ọlọ́ sí mo lọ kírun níṣẹ́ o lọ kírun níbẹ̀ ni ìlú táwọn mùsùlùmí máa ń kí ó níbẹ̀ ni mo lọ kírun níṣẹ́ àánú bí kí ọ lásìkò lọ bí dáhùn níbẹ̀ ni àsìkò orun lọ́pọ̀ níbi òṣìṣẹ́ lọ kírun ó ní ibi tí wọ́n sọ fún wọn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan-an ọ̀sán yìí bá tún ti wá àtúntò bàbá ọlọ́sàn yìí mo ti bẹ́ẹ̀ ṣe ọkùn wọn náà tẹ́lẹ̀ pé sọ́rí irun yìí pàtàkì o ẹ̀rùn lèmi ti lọ ń kí yìí àti mo ti ń dọ́wà sí ọjọ́ ti pẹ́ mo sì ti gbà báyìí so èmi ti lọ ń kí irun ah! ẹ̀rùn kí àbí níjọ́ bí ọ̀sẹ̀ nínú kan náà wà tí mo ń kí ọkí ọkí ọkí ọ̀la ọdún tó bá wojú ọ̀hún wọ́n ti lọ ni mo lọ kí dímọ̀ ni mo lọ kí dímọ̀ lọ bí pèpèpè ní ṣe dáhùn ìṣẹ̀lẹ̀ dáhùn náà mo ti wà ní mọ́ṣáláṣí ah! Okay, mo ok mú lọ tí wà lọ lè kírun mọ́sálásí ní ìwó ní mọ́sálásí mọ́sálásí lọ lè kírun wá ẹwù láti ìbàdàn síbo ìwó tó máa gbára tọ́lọ̀ bá fáwọn àjẹ́ lónìí ọlọ kírun ní wò níbẹ̀ ni wo, débi ọkọ̀ sọ fún ọ ní pé ní ọba dé yìí ọgbọ́n kí ni kí n kí báyìí ìwọ náà wọn lọ sí kíni bàbá awẹ ti gbà sílámù báyìí lọ ìbàdàn ìbàdàn wáyé bàbá awẹ ó ti gbà sílé ìgbà ìsìlámù alhamdulillah lẹ́bí ní ìmọ́tí yìí tẹ̀sí mọ̀ tàbí wà ní bàbá wẹ́ ọ̀sọ̀yìn bàbá ọlọ́sọ̀yìn ó kú bàbá ọlọ́sọ̀yìn sínú Islam ọmọ ìwọ́n tó bá kí kú ní yóò sà lọ kú ní ìṣàgbó lọ máa bù máa ṣe kí ni máa bù tí wọ́n mọ ìmọ̀ dáadáa tó wà ní Islam lẹ́kí ibi tí bàbá ń dàgbà dé ò pé ìjọba 80 years yẹn kódà kó fi lé ní 100 years gbogbo jẹ́ láàbí tí ò bá ti ṣe sẹ́yìn òbí àṣìgbé gbogbo tó wà tàbí náà ò bá ti jọ dánwò nú ẹbọ ó ti di kí ní jọmọ́ torí pé islam yẹn jó gbogbo àkọbla lànàbí wí pé islam gbogbo tó yẹn bá ti ṣe ṣáájú rẹ̀ islam máa ń tẹ́ ni yóò tẹ́ ni àtẹ́pá ọlọ́mọsá máa mẹ́sẹ̀ bàbá náà tó wọ́n sì máa yẹ ẹsẹ̀ tiwa náà kó mẹ́ tọ́ irú bàbá tàwa ló ṣe bàbá tó gba islam at that age sọ pé ìwọ̀n bá ní bírèmì ó lè dé nǹkan mọ́lẹ̀ lọ tàbáwọn nísìnyí déètì ìjọ tí àwọn ẹni tó ti ẹ̀kọ́ kìíní ò ti ẹ̀kọ́ gan ìtì ẹ̀wà aná sí wò gan ìfẹ́ wò pé lẹ́nu ìgbà tó gba islam ṣe ni ó lè mọ́ sí ìmọ̀ fásitì àkélè nù òkìní òun bẹ lórí divorce tó tún yà yàn ń gbé sáré wo ó oh, mi ìlé jẹ́ tìdé òbí ìfẹ́ wọn ẹ̀yìn lè gẹ́tì hmm. lè jẹun bí ẹ̀yìn lè gẹ́tì lè jì ẹ̀yìn rò pé dé ti wà níbi amẹ́ni ó kọ́ kínú ní ẹnìkan wà ní ìláyọ̀ láyíwọlá àbí ẹni ó narí tọ̀rọ̀ síta nù ọwọ́ abẹ́ kọ̀ǹfàmù rẹ̀ ó lákàntì lórí social media wà ní ìláyọ̀ láyíwọlá but recently ní ọ̀rọ̀ bí nọ́ọ̀sì náà irú àbágbàlagbà báwọn ó lè mọ́sí ìmọ̀ fásihàsà awáǹsí ròdúrì bóò ni yóò ti ṣe alábìsí látọ̀ látàlì mọ́lẹ̀ mẹ́yẹ́ kàá fàtàkì ìkìtà wọn ni wà àwọn èèyàn báwọn yóò kú níbi à ń ka fàtàkì nígbà tí ò fi máa torí pé la yukallifu Allahu nafsan illa wus'aha àìlà nǹkan mìíràn lọ́rùn mẹ́sìn ní àdúgbò ẹ̀bá lágbára rẹ̀ wattaqullaha masata'tum ọlọ́run ẹ bẹ̀rù ní ọlọ́run ẹ̀bá ti lágbára mọ́ torí wà báwọn bí ó lágbára mọ́ òun náà ní òṣèlú wọ́n ni wọ́n lè wá kọ́kọ́ láwọn pé láàrá ìlàlá láàrá ìlàlá so tó ń bá ti ń kírun ti ẹ̀ nígbà tí ti mọ fátíhà kí ni yóò máa ṣe láàrá ìlàlá láàrá ìlàlá láàrá ẹni yóò wà mọ̀sí láàrá ìlàlá òjẹ lóòdì wọn àkókò tó yẹ kó fi ká fátíhà lọ fẹ́nìtì kó wá kọ́ alhamdulilayi rabbil alamin kó wá ma tankara alhamdulilayi rabbil alamin yóò wá kalẹ̀ méje kó fi ṣe déédéé ayà méje tí ń bẹ nínú fatiha alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin yóò tí o bá ti mọ̀ wọ́n ti tó bá ẹnìkẹ́ from there gan bí ó ti tara mọ́ bá dé àná tó bá lọ yóò lérí ibi zúrí àfírí tó lóbi ọjọ́ méjì àtòbí kó pé arrahmanirrahim ẹ̀kọ́ kan alhamdulillahi rabbil alamin arrahmanirrahim alhamdulillahi rabbil alamin arrahmanirrahim ń pè lọ àbí òun pè lọ. sọ àdíìsì mi fẹ́ni tí ò kan bẹ́ẹ̀ abdullahi bin abi awfa olókùnrin kan wá bá nẹ́bùwá muhammad sallallahu alaihi wasallam olórí ànábì inni la astati'u an akhudha min al-qur'an shay'an olórí ànábì bọ́ fi ń wò mí yìí ilé rí nǹkan kan kọ́ inú al-qur'an ẹ̀yìn sì rò pé mo lè mọ̀ nílá àfẹ́tẹ̀ àwọn afásàlà ilẹ̀ ọ̀nà sí àwọn tí ó rọ́kùnrin yìí sọ̀rọ̀ tó sọ tá àlẹ́bí sì gbà sílẹ̀ tó báyìí wọ́n ní bí ó ti bí a ní bírèmì rẹ̀ ti mọ́ bóyá kálíkúsà àti bóyá bóyá bóyá bírèmì rẹ̀ bóyá ó ti dàgbà bóyá sí ní kálíkúsà sọ. ó ní ànábì tí mo kọ̀tá ni pé fa àlébùnì máa yóò ti sí uni mi nì kọ́ mi ní tí mo lè anábì ní kúl ní tó bá sọ ní pé subhanallah ma sọ pé subhanallah walhamdulillah tó ma ní alhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billahi al-ali al-azim alábì mọ̀ subhanallah والحمد لله والله أكبر ولا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله العلي ọkùnrin bá yá Rasulullah ìmọ̀ ìṣẹ́ ọlọ́wọ́ hadha lillah gbogbo tó ní wọ́n wí ní sí lórí ìròyìn Ọlọ́run nìkan mo fi yìn Ọlọ́run nìkan mo fi ń gbéga fàmọ́lì kí ni ó wà á jẹ́ tó níbi tàdúrà fúnra mi gbogbo sùn wàhálà láti mọ́ wí alhamdulillah láti mọ́ wí Allah akbar tí mọ́ wí táyìlá láti mọ́ wí tààlà wọ́n ọ̀rá pọ́tẹ́ láti láti láti ẹ̀ Ọlọ́run ní fi yìn kí á tẹ̀mí nu gbogbo ẹ̀ sẹ́sìn pé nu Fatiha

na fi nígbẹ̀yìn náà ọlọ́wọ́ bó sọpá àsọgbá kí gbogbo tẹ́ bèèrè ó ti gbọ́wọ́ sígbà ọkùnrin náà wá ń bèèrè bẹ́ẹ̀ pẹ́tọ̀ bó wá ní èmi náà ó ṣe nípìn níbi irun pàtí kú mọ́ nǹkan yìí anábì wá ní kún ìtọ́bọ̀sọ̀ ní pé allahumma arhamni warzuqni wa'afini yẹn ti ọkùnrin bá fọwọ́ rẹ̀ ṣiṣára pé ètò àtàbáyé alhamdulillah ti tàbáyé adọ́lùwà ni a máa ha bá tẹ́gbọ́kùnrin ní fi ṣọwọ́rùn fakọ̀dìmálà àyádáwú ìrìnlẹ̀ in ti jóore ó ti kó sọ́wọ́ ara rẹ̀ alákùnlẹ̀ ha ọ̀rọ̀ ìgbẹ́ nínú ṣúrọ̀ nàbí dáwọ́ àtàwọn tíra mi náà sì lálàáfíà ẹni tí ò bá mọ fátíhà àwọn ọ̀nà tí yóò gbà rẹ̀ yóò gbìyànjú àwọn àtìkáàrù yìí ó sì máa ka àwọn àtìkáàrù náà tọ́ fásíhà táwá wí yìí ẹni tí ò bá mọ̀ àtìkáàrù tí ó lọ sínú a máa ráwọ̀ mí lọ wọn fà ọ̀rọ̀ ni wà lálàáfíà Abu Hanifa náà bẹ́ẹ̀ nú àwọn tó sọ̀rọ̀ yìí wọ́n ní ẹni tí ò bá mọ̀ fásíhà kìí ṣe àbúkàdù lọ́kàn ní ọmọ ṣe àfá ìgbọ́bọ̀ lẹ́fúsì ní pé táwọn àfá àbá sọ nǹkan ní bóyá ojú wo òtó àdìtì ní so bí ojú àbúrò àdìtì òtó àdìtì káka yìí tàbí àdìbá ti wá sọ lọ́rọ̀ tí wọ́n pé ẹ kò lè tó wà tí ò bá ti mọ fátíhà ká pé ń tá ṣe ni pé ìtumọ̀ fátíhà alhamdulillahi rabbil alamin sí ìtumọ̀ rẹ̀ ọ̀pọ̀ ní fún ọlọ́wọ́ bá ọba ogun àgbáláyé wọ́n ní túmọ̀ rẹ̀ ń káwá gbé sí lẹ́nu èdè abínibí rẹ̀ fún wọn fi wí níjọ́ náà bó àdìbá ní kó máa fèdè fàrí síyàwó gbogbo àfáà tó kù lọ́ta kan lórí ọ̀rọ̀ yìí à èdè ní ò gbọdọ̀ wọnú òun afẹ́dẹ́wó ìdílágbáwà èdè ní ò gbọdọ̀ wọnú òun afẹ́dẹ́ ìdábò àdìbá wí tí wọ́n lẹ́ni tí ó mọ̀ náà wò pé a ah, fásitì àyún náà wà ní ìsìn wùbádà náà ni ọ̀bádà tí ìbìnú sàmì ìgbẹ̀ lásọ̀ látà ní mẹ́lá mẹ́kọ́rá bí fàtí àti ìkùtà ẹni tí ò bá kàfà sí ò nírùn lọ́bí ọ̀pẹ́ à tó wá ti jẹ́ bẹ́ẹ̀ ẹsẹ̀ lẹ́jẹ́ ájú kàtú mọ́ fàtíhà bàbá ti wá nínú ànábì ti fún wa solúṣẹ̀ fún òyìn ẹni tó ti lóhùn òmà lókà sílà ànábì kọ sàtíkà so kí kọ́ máa rọ̀sọ̀ èdè mi yìí kò lákọlẹ̀ èdè mi ò sì gbọ́dọ̀ wọ náà kó kọjú èdè sàrùwà abẹ́nà ọ̀kọ́lá mọ́ṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ó sì jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run kò yẹ nìkan kan so èdè lárúbáwá la gbọ́dọ̀ fi kí ẹni tí ò bá wá mọ̀ ọ́n kí yóò ṣe gba islam kó máa lọ kọ díẹ̀ díẹ̀ àwọn ibi tó bá kọ dé kó máa kà á kó wá sí ìmọ̀ kankan bẹ́ẹ̀ kó máa ṣe àwọn àfikàr ẹni bá níbi tí kọkùnrin tó lóun ò mọ̀ ọ́n kó wọn náà máa ṣe wá àwọn àfikàr abiluwawa wa karabihi wa izzihi wa fadlihi an yazidani wa iyyakum ilman nafi'an وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك بارك الله فينا وفيكم بارك علينا وعليكم وزادنا واياكم توفيقا وصلاة علم السؤال اه طيب واحد اثنان ثلاثة أربعة خمسة تفضل alhamdulilah sọ̀rọ̀ tó sọ̀rọ̀ àwọn ọ̀ṣunlá ìbéèrè tí wọ́n béèrè ni pé àwọn ìmáàmù tí wọ́n máa ń kírun fáwọn èèyàn ẹlùbàrà lọ tó bá ń kírun àṣùbà tó bá ń kírun àṣùbà ìgbò tó bá kí fátíà tán tán kí súra lè ó wà dákẹ́ lọ tí àwọn tá a bá máa ń kírun láwọn mọ́sálásí àwọn bàbá àmọ́ kan ọ̀gọ̀rọ̀ wá lè mọ́mọ́ rí ni ọmọ torí ṣe ń kákò lẹ̀ ọlọ́mọṣáṣà lẹ́kún àgbọ̀yé fún ọ wọ́n ní ìròyìn nǹkan àkọ́kọ́ di pé ní táwọn bàbá wọn ṣe àwọn tó wí bẹ́ẹ̀ ń bẹ náà wà fà torí ń tán tí ó là ń kéde alkonot alára alkonot special prayer kan ní tá a máa ṣe lórí ìrun special prayer ní tá a máa ń ṣe ní orí ìrun a lè tí bàbá kí n gbó kéwú tán kódà ń gbà míì a lè ti kéwú tán káàrùkù tàbá dìde padà lórí ìrùkù látọ̀bẹ̀rẹ̀ konot tàbá kékù ní oṣù tán àtúwá nílò kú mi mọ́ à ń lọ lórí ìbòyàn straight ṣẹjẹ́ ti jẹun gbà ẹni pé àǹkàfàtíà àkàṣọ́ra àti kàtàn àkàṣàláwò àkùbárò alọ́sùn ìrùkú àti ṣùgbọ́n àti àgbọ̀dá ní ìṣẹ́lú ìrùkú ṣẹni aláàlú alhamdu rabbana wa lakal hamd alápàdà sórí ìdúró hmm? orí ìdúró tá a wà pè é kò ìyẹn ni àgbọ́yé tí ń bẹ́ẹ̀bẹ̀ ń ta mọ́ ń bá lọ́dọ̀ àwọn bàbá wa ṣẹ́gbẹ̀ẹ́ àwọn bàbá mọ̀lìkíyà ni wọ́n aláìláàrí ẹ bá ti kojú mọ́ síra mọ̀lìkíyà ọmọ káwọn bàbá wa wọnú mọ̀lìkíyà dáadáa ṣùgbọ́n tó kàn ṣẹlẹ̀ ni pé wọ́n ń gbà lẹ́nu àwọn èèyàn ni kì í ṣe pé bóyá wọ́n mọ bó ti wà nínú pìlẹ̀pìlẹ̀ ló kíra àwọn bó dá àwọn àgbààgbà nínú ìjìnlẹ̀ òjìnlẹ̀ òjìnlẹ̀ àwọn bá tó kù ọkàn pé àwọn àwọn ń gbọ́ lẹ́nu rú àwọn àfá àwọn bá wọn wọ́n bá láwọn ìkan mí ìfẹ́mọ̀ ń ṣe wọ́n sáré takò wọn wọ́n sáré takò wọn wọ́n sábà sọ̀rọ̀ wọn báwa tá à ń jọ̀dọ̀ àwọn bàbá wọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan mí ìbẹ̀ tán ṣe níjọ ọ̀rọ̀ mọ́ náà ń sọ o àṣà àwọn nǹkan bí ẹgbọ́n wa níbi jíra àti tẹ̀yẹ̀pẹ́ o àwọn kí nìkan bẹ inú ọ̀rọ̀ ìmọ̀ mi ti pé wọ́n ní àwọn nǹkan kan tí wọ́n rí tó jọ ìmọ̀ but àìrí bí rẹ́ni tẹ̀ lójú fún wọn ní òjẹ́ mọ̀ pé táwọn dì mú kò sí kíni ìlàlàfíà tó irú ẹ̀dùn náà sọ iná alùpùpù ń bẹ káṣàdúrà kò àdúrà ní special prayer ni tọ́mọ gbọ́ bí aṣọ lè pé ní yorùbá ní ìrẹ́lú yorùbá àti ni o bí ká sọ pé àkànṣe àdúrà tí mo pè náà mọ́ àkànṣe àdúrà tí ìṣẹ̀lẹ̀ ńlá kan bá ṣẹlẹ̀ bí arúgbòdìyàn kan ṣẹlẹ̀ àjálù kan ṣẹlẹ̀ lórí àjálù yẹn àwà sí kòló àbí nǹkan dáadáa kan náà tó tóbi ọlọ́run dáadáa tó ṣe fún àyíká kan jí ó máa bẹ pẹ̀lú wa lọ láìláì nítorí mọ́ mú wá ṣe kòló ṣùnà kò ní wá mọ́ jẹ́pà mọ́ sí ní gbogbo ojú ní tó lékè náà àwọn àlùfáà àti táwí náà tó lékè náà àwọn àlùfáà ṣolóbi jẹ́ pé àwọn bàbá wa tí wọ́n bá ṣe àmọ̀ràn wọn ẹ ká jẹ́ ká gbọ́ àgbóyè rẹ̀ báwọn ti ń ṣe yìí wọ́n ti sọ dídí pé ta bá fẹ́ kírun bá ti gbọ́dọ̀ mọ́ látẹ́mì lódójú ọ̀yìn gbogbo àṣùbá meanwhile kùnúùtù ò parí síbi ìrún àṣùbá kùnúùtù ò parí síbi ìrún tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ tó tóbi bẹ́ẹ̀ wákàtí márùn-ún fáì mẹ́yọ ọjọ́ àdìbàbíṣe kùnúùtù lọ tẹ́lú àṣìlú fàjìr zuhur asr maghrib ẹ̀ṣà ó ti jọ́gẹ̀ẹ́jì àtúnṣe ìjọ́gẹ̀ẹ́ta àtúnṣe títí bí á ti nǹkan lórí kákùnlẹ̀ tí ó kó mọ́ kò parí bíbí irun àṣùbà nìkan kó lẹ́wọ̀ parí bíbí irun náà fílà nìkan ibi láàpá tí màdá ànábì ti máa ń ṣe gbogbo ògbà fi pé yíò ó lè máa ní ìdí pé dandan ni kó jẹ́ ìṣẹ̀lẹ̀ onítàbá ṣètìrù nínú Ramadan táàkiri rítìrù wa so irú bẹ́ẹ̀ ó lè máa wá ní ojoojúmọ́ tàbí ṣàdúrà fún ara wa fún òun sábà oṣù Ramadan tó kó ṣùgbàdúrà ọlọ́mọṣà fún alágbọ̀n yọrọ rẹ̀ ṣùgbọ́n bàbá wa eh, tí wọ́n ṣe eh, ó ní àkó láti jọ àmọ́ kò lẹ́sẹ̀ lẹ́ nígbà tí ń ṣe ní ojoojúmọ́ ẹ wo pọ̀pá tó máa ń gbé síbi wájú mọ́sálásí ẹ wo náà lẹ́nu mọ́sálásí jímọ̀ ẹ máa ń sọ̀rọ̀ pọ̀pá àbí ẹ nígbà pọ̀rọ̀ pọ̀pá náà ń bẹnu síra ọ̀rọ̀ pọ̀pá ń ṣe kí ó sì ní sọ́fẹ́ indicate àwọn tí wọ́n gbọ́rọ̀ pọ̀ pápá lẹ́jọ́ ẹ̀bá nínú tí àrẹ́gbẹ̀ ọba tí ó mọ̀sàlàyé rẹ̀ wọ́n fi máa indikéètì kíblà nínú mọ̀sàlàyé èyí lọ lálàáfíà o mọ̀ pé òkè wọ́tọ́ bá dé mọ́sàlàyé tó ọmọ bóní kíblà wà kan máa wo bóní pọ̀pá ṣe kí ni bóní pọ̀pá wà àwọn àtàwọn àbá tí wọ́n gbé nísìn wọ́n ti sọ pọ̀pá di májẹ̀mú táàkì máa ń kírun jímọ̀ ṣe pé mọ́sàlàyé tó bá fẹ́ dìkírẹ̀ kí mọ́sàlàyé jímọ̀ ni ó gbọ́dọ̀ ní kí ni <laughs> pọ̀pá ìmọ̀

tí ó bá bá ráhùn ìyẹn iṣẹ́ tó fẹ́kọ́ mọ̀ fún òlò náà wá ó máa ní gbé pọ̀pá lọ tẹ́bá sí pọ̀pá ọba à tó lórí adédú é ọba ní ṣekínú ọba ní sọ̀rọ̀ sọ́wọ́ kẹ́kẹ́ bẹ fún ju ọmọ ti ní o bá àwọn ọba tí wá ti mú yìí àwọn ti sọ di bí májẹ̀mú pé ẹjẹ́ ní jímọ̀ o àti kárí pọ̀pá lẹ́yìn wọn kí àwọn ìmáàmù ìmáàmù ibi tán bá ti wọ́n ṣe mímbàrí ẹgbẹ́ mímbàrí ni wọ́n gbé pọ̀pá sí wọ́n àwọn míì ò bá débi tó bá ṣe kútùbà lọ́wọ́ báyìí àti kó gbá pọ̀pá mú náà ti wá bá débi ìrún yìí náà abẹ́lọ kí ìrún yìí nù pápá ẹtún gbé pọ̀ padà ní kílà gbọ̀ pàṣẹ nínú pápá wọ́n wọ́n ti rò pé bóyá má jẹ̀mú ni láti nípa àwọn kíní yẹn máa ń bẹ ń gbà mí ṣe pé yóò ẹ̀rẹ́ àwọn nǹkan kan tó jọ ọ́dẹ̀ bá ń ka àwọn tíra tó wọnú dáadáa ó kì í kíní náà ti ẹ̀wọ̀ bọ́t ọ̀tọ̀ ní ẹjí máa ń bẹ́ bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní ẹ̀tọ́ ìmọ̀ sọ kíní kan náà tẹ́lẹ̀ gbogbo tí máa ń ṣẹlẹ̀ gbogbo ayé yìí nítorí bá ti délẹ̀ Yorùbá ah, Yorùbá fi ti ẹ̀kú sáà arímọ̀mọ́ ẹnìkan tó pè mí rí láwọn ará mi ìbò ní ìrántí ẹni ohun dáadáa wọn pẹ̀lú ìbò láti kẹ̀mí wọn ni lọ́la ọmọ ọrùn kìíní kẹ̀tọ́ ó dàbí pé Islam táà sí lè bá yẹn ó dàbí pé akànmọ́ náà design tiwa lọ́tọ̀ rẹ̀ àwọn oníkìlẹ̀ rí àwọn ọmọ káńtì káàkiri àwọn travel káàkiri náà ibà tí ń ti Islam bẹ́ẹ̀ wọ́n ti ń ti bẹ́ẹ̀ ẹ̀ ọmọ Yorùbá ni wá àdánwò ni wá ní gbogbo bá ti dé Nàìjíríà tó dé Yorùbá yìí á tàṣe ẹwọ́n tó sọ̀rọ̀ COVID-19 coronavirus ẹwọ́n tó dé Nàìjíríà ọ̀tọ̀ láwọn kọ́ pé kí ni irọ́ ni kò sí ń jẹ́ bẹ́ẹ̀ ẹnìkan ni wọ́n fẹ́ fi kówó jẹ ní wọ́n fẹ́ pa ní 19 bàbá kẹgbà ọlọ́fẹ́ bá mi jìnà bàbá yẹn ni á mo ti wá tó ti mo respect yín iruba wọn a ndụ ni dé nàìjíríà kò wá ní ti kú sójú ọ̀nà abá yìí náà wọ́n náà ah! ó ní ọ̀nà wá jì gan-an ó ní bàbá kò fò kìí fò pé àwọn èèyàn yóò kó sẹ́nì kan lára ẹni oní ò wá gbé sáàbù wá tí ó gbé pé tóun bá wá dé oní ò máa pè nàìjíríà nù ilẹ̀ yorùbá nù ọlọ́kùn sànù wa mọ́rọ̀ mọ́ bá délẹ̀ náà bí ó ti àtà tó aláwọ̀ ni mo ta àánú àlámà ẹ̀sìnkú láwà tàì ọ̀dọ́ أيوة ممتاز ربنا يبارك فيك ربنا يكرمك ربنا يخليك قل آمين ó ní èèyàn bá ìmọ̀ bí àrùn fájẹ̀ àwa àyẹ́kọ́ lákàlẹ́kẹ̀ẹ́jì orí ìrùkú náà tún wá na àkọ́kọ́ ni pé tàbá bá lórí ìrùkú àfáà ní sáàjọ́ ìyìn wọn tàbá jọ ìyìn wọn àwọn àkàfà àbá àdé ta fàtíhà àkọ́kọ́ lára àwọn ọ̀rọ̀ tásìkò wájú adílẹ̀ sọ inú fáwọn àkójọ láàrin àwọn àlùfáà lára ọ̀nà tó gbà fi challenge àwọn àlùfáà tán ní dandan ní kásá kì í ṣe pé ah, gbẹ ní dandan ní yìí nìsín ẹni tó wá bá ìmọ̀ọ́mù lórí ìlú kó nǹkan wọn náà wá sọ sẹ́yìn kóra àwọn kan ní wọn ní ẹ wá bá ìmọ̀ọ́mù lórí ìlú kó ẹ kò ní rákà náà nù à ah, ó ní wọn àwọn amú àdífì àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam àdífì lálàáfíà lọ́dún kan ànábì lọ ní parí ìjà láàrin àwọn èèyàn kan èmi ọtí wá ń sọ lọ àwọn sàábé tó kù àwọn wá ti bá ànábì oṣù pẹ́ńbẹ́ tó bá ń lọ ni làwọn bá ní kí Abdulrahman ibn Auf radiyallahu ibi abdulrahman ti ń kírun lọ wọ́n ti kí lákàtún ànábí ó dé lákàkejì lákàkejì ànábí ó dé wọ́n ti wà lórí ìlòkó abdulrahman lẹ́fẹ́ ní kóhùn ó sún sẹ́yìn bá ànábí ànábí ni wọ́n bá lọ yọ́ ànábí wa jọ́yìn ní ìrùn oníbíṣẹ́ ló fi wà orí ìlòkó nígbà àwọn wá ó wá rákà ẹ̀ ó ń dá sí pé pẹ̀lú hadithi yìí nìsín hmm? ẹni bá bá ìmáàmù lórí ìrùkọ́ ó báraka àbí ò báraka mọ́wùlẹ̀ lágídí mọ́ lórí wé kíni ànábì bá ìmáàmù lórí ọ̀kọ̀tá ni ìmáàmù lọ́nà Abdurrahman ìlàáwọ̀ onídáwà bá bá sọ́rọ̀ gbà ní pé já ànábì kírò lẹ́yìn èèyàn rí wọ́n bẹ́ẹ̀ ó kì lẹ́yìn Abdurrahman ìlàáwọ̀ kódà nínú àwọn alfa wa aláàmọ́tò ahmadu lẹ́jìnì rahimahullah iná àfáàsìkò wà yìí inú kọ́mẹ́rin àlàyé wọn tó nínú orí tíra àmúdàtàlà àkáàmì dáǹkì lọ́wọ́ yìí àwọn náà kọ́kọ́ gbà pé ẹni tí ò bá ti ké tí mọ́ mú fi rùkú kò bá mm, mm, ti ó sì rùkú ó sì káwùsẹ̀ definitely ẹni bá bá ìmáàmù lórí òkú rẹ̀ yóò ká yóò ṣe kí o yóò ká tìráka ẹ̀kọ́ sí bá tàkà albayanu ààrẹ kò wá nídìí kó dára rẹ̀ láàmú láti kó dára rẹ̀ láàmú láti túnmọ̀ lóhun gbò wá lọ́rọ̀ Number three. tí ẹ bá wà ní toilet tí ó mẹ́ ṣàlùwàlá léyà lè sọ bísmìlá àbí kó má sọ bísmìlá ọ̀rọ̀ tó lágbára mi yóò náà tá a bá ń ṣẹ̀gbẹ́ lọ́wọ́ àgbọ̀dọ̀ dárúkọ lọ́wọ́ ìyẹn tá a bá ń bẹ lórí áàpù táàgbẹ́ lórí àgbọ́dọ̀ dárúkọ ọ̀nà but a ti ṣe tán àwa fẹ́ sálù àlá ló àdáwò tó kàn wá ní pé àwa ti jẹ nǹkan méjì pọ̀ lásìkò yìí a ti jẹ ilé ìwẹ̀ papọ̀ mọ́ ìrìnà tí ń ṣẹ̀gbẹ́ nínú ṣẹ̀dá àṣírí ọ̀tọ̀ ní ilé ìwẹ̀ ilé ìwẹ̀ ti ilé ẹ̀gbìn yìí ṣe àjẹ́ ilé ìwẹ̀ kìí ṣe kí ni o ilé amọlọ́ṣèmọ́ tó bẹ̀ ilé ẹ̀gbìn ẹgbẹ́ níbi tá ń ṣe ìtọ̀ àbí major one ó yà ní ìtàdó ṣe number one àbí number two so ibẹ̀ gángan òní ilé ẹ̀gbẹ́ àmọ́ nìsín méjèèjì àti jẹ́kínú àtijọ́pọ̀ ọlọ́run àdá ìlú wájú náà wọ́n fáàmù àṣírò الشيخ عبد العزيز عنيس حفظه الله وشيخنا العلامة رحمه الله حفظه الله ورعاه وسدد إلى خير. وإلى الهدى خضار àwọn kọ́mẹ̀tì lórí ọ̀rọ̀ yìí àwọn padà ń fi rinlẹ̀ pé ibi orí kílẹ̀ pẹ̀kínú mihad closet ayọ̀wà pé tàbá ti ń bẹ lórí bẹ́ẹ̀ orí ẹ̀gbẹ́ láwà torí bẹ́ẹ̀ là ń fi ẹ̀gbẹ̀ sí gbogbo ẹgbẹ́ tèmi kí ń ṣe ẹ̀gbìn ó sí ọ́rẹ́ sàlùwàlá wà wà òṣìṣẹ́ tó ní ká mọ́ ṣèrántí káṣe bísùnlá kálẹ̀ ṣe àlùwàlá tó rábí kúrò níbi tá a ti ń ṣe ẹ̀gbìn ọ̀nà but níbi ayé ẹ̀gbìn náà tá ń pè láyé ẹ̀gbìn àwọn tó náà àbá àti wọ́n ti lọ wọ́n jà wọ́n pé inú ilé ẹ̀gbìn ni ilé àlùjànú tẹ́lẹ̀ ní káṣe ìrántí ọlọ́run ká tó wọlé a ní kúṣà wá ní ìrántí ọlọ́run mẹ́rin bẹ̀rẹ̀ kan ní a inú àbá mi sọ pé ibi tó yẹ ká ti mọ ìrántí ọlọ́run jù gan nílé ẹ̀gbìn pé tàbí gbọ́dọ̀ àkọ́rẹ̀ rẹ̀ pínjọ́ tó bá ti ń gbó kọ́ lọ́n kí ni wọ́n mọ̀ sí wọ́n mọ̀ sá lọ wọ́n ni à ẹgbẹ́ kan lẹ́wù báwọn ẹgbẹ́ fẹ́ lé àlùjọ̀nú lẹ́wù ẹ̀wọ́ ẹgbẹ́ kejì pé orúkọ ẹni tẹ́ ẹ fẹ́ dá dolùjàláàlì ọba ńlá lẹ́gbẹ́ máa dákọ́ lọ́n bí ẹ ti ń ṣe nǹkan òórùn tẹ́gbẹ́ àwọn kan náà wọ́n ṣíà ṣàlá àhùmọ̀lá aṣáàtò ṣẹlẹ̀ à ẹgbẹ́ ẹgbẹ́ àwọn orí tó bá ti tọ́ ìjọba ti lórí búrú wọn ní o tó bá fẹ́ láàánú àbúgbá sílẹ̀ àti ọmọ tọ́sí ń sílọ̀ wọn ọgbọ̀ káwọn ó lọ nílé ẹ̀gbẹ́ gan fún adájú àwọn bíbí pé nílé ẹ̀gbẹ́ ńlá tó ti máa ń dáàpọ̀ ọ̀gá táwọn bá kọ́ nira àwọn ṣé àgbọn rò pé ilé ẹ̀gbẹ́ nǹkan ìgbẹ́ la Thank you ẹnìkan fi ṣe ẹni kọ́mẹ́ntì mi a ní which one is number one and number two ẹ̀yìn ò lọ jáde rí tata ok tai tai a ní àwọn ìyàtọ̀ kan máa ń kírun àwọn kan máa ń káwọ́ sáyà àwọn kan sì máa ń dáwọ́lẹ̀ pé ṣẹ́ṣẹ́ wà ní ìkankan lórí méjèèjì Allahu a'lam ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ sunna nabi sallallahu alayhi wa sallam ó ní ká bá ti fẹ́ kírun kásìkíní kàkàwọ̀mọ̀yà tó wọ́n wulẹ̀ lẹ́sẹ̀ kí ló ní báwọn ládára tó bá oríire láti bọ́ mẹ́rin káwá dáwọ́lẹ̀ náà kò lẹ́sẹ̀ kò bàrún àmọ́ oríire àti ládá táwọn ẹni tó káwọ́ sáyà gbà lórí ìrun ìwọ ò ní bá wọn ṣe kínú ọ̀ ní bá wọn nípínlẹ̀ ọ̀ ẹ̀dàkùn ta ló wá ń fẹ́ jọ́tọ́ máa ń kí oríire kóhun mọ́ sí mẹ́ kóra bá jòkó yẹ má ní pẹ́kẹ́ ọ̀rẹ́pẹ́ fún ogun a ní 100 100 naira bá ti pọ̀ tó yìí ní ọ̀dáwọn àgbàlagbà ń bẹ́ẹ̀bí táwọn àbábá àwọn ọ̀tọ̀ ń lóra tọ́wọ́ ní ọ̀rẹ́ kọ́ àgbà bá nígbà àmì kó gbà sí sí ẹ̀sìn ní so ìdí nìyẹn ló fi jẹ́ sí oríire ni àwọn kan wá bá ń pa àwọn ọlọ́kan lẹ Yorùbá yìí ọmọ tí àwọn bá ń gbà ní ọmọ bí tí wọ́n pín àwọn mọ̀lẹ́kí yóò rí ní nǹkan tó lágbára wọn gbádùn òun náà sí ni àwọn amọ̀lẹ́kí ní ìwọ̀n á sọ̀rọ̀ mọ́ káwọ́ sáyà má káwọ́ sáyà lórí irun ṣe wọ́n lápẹ́ nínú ànábì lànábì ṣe mọ́ káwọ́ sáyà áá sódò tí wọ́n á nínú mọ́ ànábì ni tábẹ́bí ni àwọn ànábì Ọlọ́run wọ́n pa àwọn láti rí káwọn ọmọ gbọ́wọ́ ń kí ni Ah, ọlọ́mọ sánú wá ń bí àwọn ọ̀dá bàbára wa délẹ̀ Yorùbá yóò ọlọ́kùn tó wá sí inú oorun ta'ala fàánù náà alaikum ànáfílà tí a gbọ́dọ̀ fi jọ nǹkan míì ó ní gbogbo náfílà tá a bá fẹ́ kí kò gbọ́dọ̀ jọ ìrun magrib kò gbọ́dọ̀ jọ ìrun ó ìrun magrib ìrun magrib nìkan ni ìrun wọn gbọ́dọ̀ jọ lálákọọ́lẹ̀ kó sò sí ní ìjáwọn àfáà míì sí ní àlàyé pàwọn náfílà wà míì tó àríyìn tó bá ohun tó jọ ìrun ìṣáì tó jẹ́ kíni àmì tó jọ àwọn àrùn àǹkí méjì kan àti wọn kí méjì míì ní sùúrọ̀ ara wọn tó jọ bẹ́ẹ̀ dáadáa tó sì nílẹ̀ látọ̀dọ̀ àtẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó yẹ kí gbogbo yóò pèsè nǹkan tó le àmọ́ àwọn alfáà sọ́gbà rẹ̀ kí sọ̀lá tó lẹ́yìn gẹ́gẹ́ bí hadith annabi masina masina pẹ̀lú ọrú káàkiri mélòó mélòó méjì méjì méjì mọ́ a máa rí gbà míì ṣe pé anábì ó kí lẹ́ẹ̀rin lẹ́ẹ̀kan náà ó sì lọ níjòkó lórí ẹlẹ́kẹ̀ẹ́rin ọlọ́wọ́ àlọ́. nọmba fọ́ dá nọmba fọ́ sọ́tọ̀ ogun ẹni bá ti fẹ́ béèrè question ẹ máa gba nọmba ò bá gba nọmba ẹ máa ju question sáàrin náà. Súlò lálù àlàdà bó lálù àlà. Òun ni wọ́n bá ọlẹ́rù yọ̀rọ̀ rẹ̀, bó ló lọ́rọ̀ ara rẹ̀. Alẹ́ni tó ṣàlọ́ aláti dúró, kò wá kò ní mọ́ sí ìgbà àṣọ, ó ṣe ṣìlálù àlà, kò wá fàgbà láyẹ̀ kí ọ̀rẹ́. Lọ́dún kí á sì tán, ojú kò ní mọ́ sí ìdílé di màgbẹ̀. Ó tún wá lálù àlà náà bẹ́ẹ̀ sódò tó fi kí mọ́gbí gbọ̀ àbá ìwà bẹ́ bá sọ pé ah, ó tó wá sọ pé ó lálù àlá ó tó wá sọ pé ó lè lálù àlá náà àwọn ẹlòmíì bẹ àlù aláwọ̀ fún tètè já àwọn ẹlòmíì sì ń bẹ àlù aláwọ̀ máa ń tètè já lópin ìgbà tálù àlò ò bá ti já lópin ìgbà tálù àlá yóò bá ti kíní tí ò bá ti já a máa fi kírun wa lọ sáré kìnnìkan bẹ tó sọ pé ní ìta àwọn ọ̀dà láì ní sanláṣù iṣẹ́ oníṣẹ́ níta bá kírun kan tán tá a wá jòkó tá à ń retí pé irun míì tún fẹ́ẹ́ dé wọ́n mọ̀ kọ́ ládàá pàǹkìrùn fún wa ní o wọ́n mọ̀ kọ́ ládàá sínú àti ìmáyé ìjọ àpè wà lákàyè jòkó wà yẹn táàrin tí irun níyẹn ó máa kọ́ ládàá pé orí irun la tún wà orí irun la tún wà so orí irun là á máa wà lókè gbàtà bá ti ń retí irun mo rò pé báyìí ọlọ́run kò fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run sáà so kí a máa retí irun fúnrun iṣẹ́ àlùjọ́nà ńlá gbogbo àníkàmọ̀ sí láti zúrò dé asiri wọ́n kọ́ lára pé orí irun níwá o ń kírun dé asiri ó tún wá dúró láti asiri bí magrib ó tún mọ̀ kọ́ lára pé orí kí ló wà ló gbàgbé pé ó jókòó ń bẹ̀ fún òtún orí ti irun mi tálù àlá wà nínú òkú hmm. àwọn tí wọ́n ń jọ ìrùn láti òkú àwọn ìlú náà fi ń ṣe a ti pàṣẹ́sì lórí ilé ìlàìmọ̀ yìí gbà ọ ni àwọn ẹni tí wọ́n bá fẹ́ jọ ìrìnrún ẹ̀sọ́ àti sọ́ní ṣe pé àìbá bá tí a kò ní ò báraka ayé ẹ̀kọ́ ẹlòmíì torí kó wá fẹ́ sáré báraka torí kó fẹ́ sáré bá kò wá ní ṣe tẹ̀gbẹ́rọ́tọ̀ tẹ̀ṣọ́ bó ṣe wọnú mọ́sálásí wọ̀ báyìí pé kí ni yóò ṣe yóò ká òkú ni ìlú hm? eléyìí alákòóṣà lọ́wọ́ ó kù díẹ̀ ó kù òkú díẹ̀ ó kù púpọ̀ káàtó ó kù kí ni ṣe rí ìkábára alákọ̀ọ́kọ́ tí ó kábára yẹn láti rí takbiratul ihram ẹni tí ó bá ti ṣe takbiratul ihram kò ní ìrùn so tó wá báyìí tó dé tí mọ́mù bẹ lórí ìrùkú kọ́kọ́ mẹ́tíwà pé lórí ìdúó kọ́kọ́ ṣe takbiratul ihram àwọn obìnrin kan parí ó mẹ́wọ̀n pọ́jú kọ́kọ́ dé kọ́kọ́ ṣe takbiratul ihram lẹ́yìn takbiratul ihram yẹn tí mọ́mù bá ti wà ń bẹ lórí ìjòkó ìgbà náà lórí ìrùkú ìgbà mọ́ ṣe kí ni ọ̀dára rẹ̀ láàmú mọ̀pọ̀ ọ̀bára káwọn anábì rẹ̀ ti sọ fún wa sallallahu alaihi wasallam anábì ní idha ataytumus salah ẹbá ti lọ kírun fa alaykum bis sakinati wal waqa tẹ́bá ti lọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ dọwọ́ yín ẹ má rush ẹ̀rọra máa lọ mọ́ sáré alábìnrin bọ̀ máa dúró bọ̀ sọ̀lọ̀ ẹ̀yìn tẹ́ ẹ bá bá nínú òun ẹ̀ṣẹ́ kí wà máa fàátàkùn àwọn arákà tó bá wá bọ́ fún yín kí ló ní ẹ̀ṣẹ́ sí fàátì mọ̀ ẹ kọ̀mplìtì ẹ̀ tó rákà tó wá bọ́ fún ẹ kọ̀mplìtì ẹ̀ máa rẹ lè mọ̀ ẹ wà lórí yóò máa sẹ́rẹ̀ gìrìgìrì pàràpàrà pàpàpàpà kí ló dé kò fẹ́ lọ rí bá rákà tí Hmm. shake <laughs> your body there ṣe ní lọ́dún tí ó sókè àbúrò tí ó sókè àyíwá ah. ẹni àwọn ìmáàmù kan bẹ tí wọ́n bá ń kírun lọ́bàá ti kàfá tí àtàbà àwọn awọ ọ̀tún àwọn àtàbà ó kírun àtàbà wo òsì ìpé ìwé lè ń kọ́ mùsùlùmí ẹ̀rí kí mo ní ṣe kí ọ̀bọ̀dí Kira kan bẹ pẹlẹbẹ báyìí asábọ̀ olùmọ̀sá ní àwọn àbáwá ní ọjọ́ sábà nílé ẹni máa rí lọ́jà mọ́ pẹlẹbẹ ìmọ̀ ju orí mẹ́rin àbí mẹ́fà lọ àmọ́ àwọn tó bá jẹ́ ọmọ kí àwọn àgbàlagbà tó jẹ́ kọ́ mọ àwọn àgbàlagbà ní ọ àwọn àgbàlagbà táwọn ìlú àgbàlagbà aládùúgbò o àwọn bàbá wa tó ti jẹ ìmáàmù ìmáàmù láyé jọ àwọn náà máa ń ní àwọn kìnìún wọn máa ń láwọn tíra bá wọn ọgbọ̀n kútọ́bù kìnìkan ní ìmáwà ní àìmá ọmọ púpọ̀ fún wọn báwọn ní àṣìmọ́ wíjì wà ń wà tàà yóò gbogbo alájọ́ kí àṣìmọ́ ní tàṣàbòlù bàbá mi yẹn pẹlẹbẹ wà nìyàn ibẹ̀ náà ti wá sọ pé tí ẹ̀bá kan fátíhà tó bá ti dégbé níbi ìrún jẹ́jẹ́ pé ni dáńtí <laughs> tó wọ́n débẹ̀ ìmọ̀lọ́rùn o ní pé ìdánàbùwà Muhammad sallallahu alaihi wasallam tánàbì ti sọ fún wa pé tí ìmáàmù bá ti ka rẹ́lù mọ̀gbìlì àríwọ̀lọ̀dọ̀lẹ́ o ní káà náà sọ mé kí ni o o ní sọ pé fàyínà mọ̀ wá àfàkọta mílùú tàmílẹ̀ mẹ́láìkà o ní sáà ìtàlẹ́ ṣe á ní àwọn mẹ́láìkà náà fẹ́ ṣe á ní ó ní ẹni tí á ní rẹ̀ bá wá ṣe déédéé so kí náà máa lè mọ̀ páwọn ti kí fáti àtán ó kàn wọ́n kàn ara gbáǹfíà ni wọ́n kàn ṣe kí ọmọdé eré yóò kò lálàáfíà o ó ṣe kí ni o lálàáfíà o ká mọ̀ sí bẹ́ẹ̀ o ká mọ̀ sí kí mo gbé jọmọ́ ká mọ̀ sí bẹ́ẹ̀ irun tá ànábì tí a mọ́ sọ ámì ìrìn ìmọ̀ bá ti kéwú kíra ọ̀nà èyí tí ó bá tún wá tún ní síra àmà ìtúnṣe yìí náà nù inú ẹjọ́ á kí ó sókè tó bá tán jẹ́rìí mọ̀dúrí àlẹ́ ìmọ̀ dọ́ọ̀lì nígbà tó wá kọ́ ẹgbẹ́ ọ̀sán wáyé yóò tún gbẹ̀rù sí ọmọ ìgbà náà pé mo yíká ọ̀tún <laughs> mo yíká ọ̀sí á ah, yorùbá mo gbọ́ nǹkan tó àlẹ́ gbé wọn yorùbá yìí ọlọ́kọ́sí àlùwà láti àwọn tòótọ́ rùwà ọgbọ́ yorùbá lẹ́bù ẹ̀ẹ́mọ́gbé ẹ̀rọ mọ̀já máa gbé yorùbá lẹ́bù ọ̀rọ̀ ìbádàmọ́ ibi tán bá ní adúró sí ìmẹ̀lì kiri àtòsí ọláwà rẹ̀ àwọn ọ̀láyìn ọlá ìyá àti ẹ̀dáwọn ẹnìkan náà àtòtún àwọn a ní can I follow my boots to Karbala ah with the intention to know the place but they are going there for forty days of crusade is it allowed in Islam aláwọ̀ ah, sànúwà ọ̀ ìyàwó tó béèrè béèrè yìí wọ́n ní sáwọn olùtẹ̀lé àwọn ọ̀gá àwọn lọ Karbala wọ́n túmọ̀ sí pé bóyá ìrànlọ́wọ́ nù ní ìmọ̀ àtòríkè lù tó dájọ́ táwọn arábí náà wà bẹ́ẹ̀ nígbà wọn mọ̀ràn pé ọlọ́run pèsè iṣẹ́ tó dáa fún yín yóò sì pèsè iṣẹ́ alágbàríkà iṣẹ́ àjọ fún yín àwọn ṣíà òye sẹ́ńtà máa ń bá dòwò pọ̀ òye sẹ́ńtà máa ń bá dáa òwò torí ẹni tí wọ́n gbé dání olóògbé sí islam tanyanya bẹ́ẹ̀ bá tẹ̀lé wọn débi kan ẹ̀ẹ́dì kó lè padà ní kò lè ra àlùkò àrùn ẹni ní kò yà gbọ́ àwọn sábẹ́ àlẹ́bọ̀ àwọn Muhammad sallallahu alaihi wasallam ẹni kò rẹ̀ tún ní kò yà jìbìrì àdìsọ́ra ọlọ́nkùsà ni wọ́n tọ́ ìyẹn wá ti ọ̀wá wà ń bẹ́ kò wá sí ibi jáde àbí kìíní kan dín lọ́wọ́ àwọn abẹ́ lọ sí Karbala ọgbà tí wọ́n á sọ̀rọ̀ nípa Karbala rẹ̀ kí wọ́n lọ wá bẹ́ tẹ̀lé wọn gbóhùn lọ rẹ̀ wòran wòran kí mo ṣe kí ni jama kó kányàn wọ́n ìyá náà mú ẹfẹ́ lọ wòrán nígbà tí yẹn bá débẹ̀ yẹn ló padà bọ́ ṣe bí ní wọ́n ti ń ṣe ọlọ́run ṣàánú wa ẹ̀dàkùn tí kálukú wa ká jáwọ́ mẹ́rù ọlọ́wà lọ. obìnrin tí ò bá wọ jìlbáà ìyẹn ni pé kò wáṣọ tó gbogbo ara rẹ̀ láti kírun kí ni ìdájọ́ rẹ̀ kò fẹ́ kí ó gbọ́dọ̀ bo àti bí òkè orí ẹ̀ báyìí dé ìsàlẹ̀ṣẹ̀ rẹ̀ ẹnu máa ń táwọn àfáà yọ lẹ̀ òní ojú báyìí àtọwọ́ rẹ̀ débi ọrùn ọwọ́ ọwọ́ débi ọrùn ọwọ́ fèsì báyìí àwọn tó lè sílẹ̀ tó lè máa ń sínú ní ẹsẹ̀ àwọn bí àtẹ́lẹsẹ̀ òkè ẹsẹ̀ àwọn kọ̀ọ̀kẹ́dọ̀ àwọn àfáà wọ́n ń fa bẹ̀rù mọ́ra àwọn lẹ́nu tọ́yì káwàrá mú ìlẹ̀ sẹ́ni tó bá ti ọ̀tọ̀ sí gbogbo tá a dárúkọ yìí tó bá ilé sí tíbì kan bá ilé sí lẹ́yàtọ̀ sáàyè yìí lórí ìrun tó bèrè bá lóun kírun ó dàbí ẹni tí ń kírun tí ó ṣàgbàlá ẹ̀dàkùn tó níhùn torí kò gbòòrò rẹ̀ ẹni pé àwọn ìyá wa àwọn àti wa àwọn àbúrò wa lóbìnrin àwọn sísá wa àwọn àǹtí wa àbúrò ìyá wa àbúrò bàbá wa àbúrò màmá wa àbúrò dádì wa àbúrò mọ́mí wa ẹ̀gbọ́n mọ́mí wa ẹ̀gbọ́n dádì wa lóbìnrin ẹ̀rọ àwọn ìyá wa mi wọ́n kírun ọ̀lá ni wọ́n rò níbo ti ní ló mọ́ ń dé ojúgun ẹ̀dàkùn ẹjá lọ bèèrè gbogbo àfáàlẹ̀ Yorùbá tó bá bẹ̀rù ọlọ́ ẹ̀bẹ̀ lọ́wọ́ rẹ̀ pé ìjóbìnrin lè róró dojúgun kó sì kírun kọ́lọ̀ òsì gbà tó bá ni ẹ má sọ ọ̀rọ̀ orí fún mi o inú ọ̀rọ̀ lọ́wọ́ àbí inú ọ̀rọ̀ ànábì kódà tó ọ̀rọ̀ àwọn onímọ̀ ìwọ̀n sọ̀rọ̀ ojúbù kádọ́ wá sọ apá ẹni báwò ká owó yòókù tẹ́ lórí ìrún bí ẹnu apá obìnrin báyìí wọ́n ẹnu bí apá láì tó bá ilé sílẹ̀ báyìí láàrú obìnrin lórí ìrún irú obìnrin bẹ́ẹ̀ oníkíní jàmá ẹ̀wọ̀ apá inú apá yìí lásán lórí ìrún fóbìnrin lọ́rùn sílẹ̀ kátó wá ní àwọn obìnrin wá ń kí òun méjì yóò wá wọ tọ́pù wa yóò débi apá báyìí tó bá débi apá yóò wá gbogbo wá fún yóò wá gágágágá gbogbo yìí òun ẹni bá dẹrú ẹwù kò lékè ní jama ẹnìrò ọlọ́run tún ọgbọ́n ṣe o aláwa rẹ̀. wọ́n ní pé nípa ọ̀rọ̀ ọ̀pá yẹn pé àwọn. kí a yà sọ́tọ̀ lókè mọ́pá. àtàwọn akọmọ pé àwọn olùdá wọn máa ní kílódé tá a máa ń jẹ ẹ̀fọ́ àti ǹjẹ ewé ju tàbí àmàlà àti ẹ̀fọ́ ǹjẹ lára àwúrò náà ní wa mọ bẹ máa jẹ ẹ̀fọ́ àti ìdílé lára àti ewé náà ní ẹ̀fọ́ àti wa. ẹ má máa mo sọ fún iye tí mi ìmọ̀ mi ìmọ̀ dáàfẹ́ jẹmọ̀ mọ́kànlá àkọ̀gbọ́n ẹ̀fọ́ ìwédú ìbẹ̀rẹ̀ ok àwúre ok ok ok wọ́n ní ká mọ̀ pé àwúre níbi òun ní ká fún ní ẹ̀fọ́ àti òkèlè ká fún jẹ ok ní ká má jẹ wá ìlú dábẹ̀ ìgbé gbàdáwọ̀ ẹ̀mí ìmọ̀ẹ́sì tí ń wọn padà bàbí yóò ti sọ pé ká má jẹ ẹ̀fọ́ àtòkù nìmọ̀ bàbá ti ní àwúrí ìwà ìgbàmọ̀ ìmúbẹ̀ fún ọdún bẹ́ẹ̀ ọmọ ẹ̀yẹ làwọn yára bí wọn ọmọ ẹ̀yẹ ni wọn alákùn yára bí nígbà wọn pàdé rẹ̀ sani kó má ṣàwúrí mọ́ àwúrí ìtajà àwúrí owó ọṣẹ ìtajà ọṣẹ ìyọnu ayé ìmọ̀ wa ní kó má ṣe mọ́ wọ́n lè ṣùgbọ́n afọ ni pé àwọn ìjọba ní má ṣe mọ́ pé mọ́lọ́lọ́ pé àwúre ẹni tẹ́bi bá ń pa tó náà láwúre tí máa ń ayé ẹ̀kọ́ pé àwúre tẹ́bi oníkíní olùgbò ó rẹ̀ jẹ́wédú pẹ́sọ àwúre kínú àwúre bínú pẹ́sọ tọ́lájú alẹ́bàwọn náà mọ́ sí àwúre owó mọ́ ẹ̀yìn náà mọ́ wùlẹ̀ jẹ̀kọ́ àti èmì torí àwúre lòun náà àwúre ti kínú àwúre kẹ́rìkọ́rọ̀ ọ̀bálàkàyìn àwúbálàkàyìn wà ọ̀bálàkàyìn sọ àwúre lè bí yé ebí jàwúre ìjọ́ òun lọ bẹ́ lọ rèé rà mọ̀làkọ́ á ní mo bẹ́ lọ sí àwúre o fún àníkí ló dé àmẹ́lọ nírò àmàlà ní ọmọ ìpínlẹ̀ ọba lò fún ọkàn fi ń tàwàdà pé ẹ kẹfẹ́ para yín kí o ẹfẹ́ para yín lẹ́yìn pọ̀tálà wúre bá ń sọ̀rọ̀ àwúre ó mọ ẹgbẹ́ pè ní o àwúre pọ̀tálà jọ́là bí tó bá ti dikẹ́ ti fún mọ́tì kan tí wà ti rí lọ mọ́ onímọ̀ apariwo ilẹ̀ iná máa ń jẹ̀fọ́ ilẹ̀ máa ń jẹ wédú ewé àtegbò lọ́nà ẹ̀ ta ó egbò ìsì inú yàn àwọn ànílọ́já ewé kìíní kan kò wọ́rẹ́ sínú omi tó bá ti wá tóòrò kó mọ́ gbé mu fine kí náà lọ rẹ̀ mú ewé kí náà lọ sí omi kí lọ bẹ́ bí wòsàn inú rúrun àà eléyìí lákọọ́lẹ̀ ó dẹ̀ bó dẹ̀ lálàáfíà bẹ́ẹ̀ ìwòsàn lọ wà kí lápẹ́ yóò jẹ́ mọ́ ìwòsàn bọ́ọ̀rẹ́ mọ́ bí kí wà láti bá ní pé ilẹ̀ Yorùbá a dá ogun ìwòsàn papọ̀ dán ogun ìwòsàn a dá papọ̀ mọ́ gínú gbogbo wá ti ń jẹ́ ogun ìwòsàn ẹ̀tọ́ nínú wa ìdákọ̀mọ́ sọ bí pa haramu papọ̀ mọ́ o ó jẹ́ gbò o ó jẹ́ po o ó ṣé kò sí nǹkan haramu ń bẹ o ò bá ti sí nǹkan haramu ń bẹ ṣé fún wòsàn kò sí láì bí orí fọ́mi inú omi orin ní kìnnì kan ẹ̀jẹ̀ ń dàdúrà mọ́ ẹ̀jẹ̀ mi ò pọ̀ ẹ̀jẹ̀ mi kéré ẹ̀jẹ̀ mi ṣe kìnnì kan ẹ̀jẹ̀ mi ti pọ̀ jù gbogbo orú àwọn èyí ò kí gbogbo ẹ̀jẹ̀ mọ́ ìwòsàn ni èyí tó bá ti wá jẹ́ ògùn idán kò yẹ kọ́ láìsàn kankan àmọ́ ọ̀fẹ́ ìkankan ọwá rò pé ọ̀ tètè rí nǹkan yẹn ọwá rò bí àtọ́ bá dá kíní ìgbà papọ̀ dá kíní ìgbà pọ̀ kíní yà á kàn miraculous way ìdánù èsì ẹ̀kọ́ mọ́sálásí tàbí ẹ̀kọ́ lè kí ó tán àbẹ́ kọ́ ṣọ́ọ̀bù tán àbẹ́ kọ́lé ọjà kan ọwá lọ ń wá èrò tàbí àìsàn ni àìrérò ẹja dáhùn ó dára bí ó sọ fún ọpá ìsàn ni nítorí ó mọ̀ ẹ̀dá ọ́ láàmú ọkàn ọmọ yẹ̀yẹ́ bọ́ ayé lérò ń sìn ìkankan lọ fẹ́ kó tẹ̀lẹ̀ bí ah, àwọn èèyàn lérò èmi náà fẹ́ rí fárígbà ní wà lọ́nà ọlọ́wà ewé ewé bá egbò bá ìníkan bá ìkan bá ọba tí wọ́n wá ogbó ẹ̀tàn àwọn àni gbígbólóhùn báyìí báyìí báyìí sí ọkàn gbé sínú orí kìíní kan ọwọ́ àpawọ́ ẹ̀ wọ́n lè fi kọ́bì kan nínú ibi tó ti lẹ́sìn ìrùmọ̀ wá wọ́n lè lọ́ọ́ di mọ́lẹ̀ mẹ́rin náà irú eléyìí ìdẹ́nu yìí kìí ṣe wòsàn ọgọ́jà kalẹ̀ á ọjà yìí kò fẹ́ kí ròmọ̀ bò ó wìtìwìtì kó mọ̀ ta wìtìwìtì tó bá ti dá ọgbọ́n kan sí pé torí kọjá yìí ó lè mọ̀ ta ìwòsàn kọ́ lọ́ọ̀ṣẹ́ mọ́ kí lọ́ọ̀ṣẹ́ o ìdán ń pàfọ́ọ̀mù dán ni gbogbo orú yíwọ̀n ní bá dáadáa bọ́ mẹ́rin wà láyé fi ọ̀sáhírú àìsàn àtà ọlọ́lọ́kùn ìdánwò ní sórí dé gbogbo bí kíbi tó gbogbo ló wá ti jẹ́rú àwọn nǹkan báwọn ìwọ́n ló wá ní àyíká kọ́ oògùn ni ò bá ń pè ẹ́ ń pè lóògùn ni ìgbà bí ìbẹ̀ yẹn á pé nǹkan míì ló kọ ó kọ tẹ́yìn ń pè kọ́ kọ́lá òfin gbé dàjọ́ wa ìdí sẹ̀rí àbá pé òun láti ṣe ìdájọ́ rẹ̀ sónú sẹ̀rí àjẹ́ ìṣeun ìjẹ́ ni sẹ̀rí àpè kì í ṣe ogun ṣógun òsàn ọ̀nà fún ọjọ́ ṣàánú wa ọ̀ so àwọn yára ọlọ́mọ sí irú àdánwò tó kàn wọ́n ọlọ́mọ fi kàn wá àdánwò bá wọn ọláyà àbí tí mo ló bá wọn jọmọ àdánwò bá wọn ìjọba àdánwò bá wọn àwọn gọ́ọ̀mọ̀ sí kèsì nǹkan rẹ̀ mọ́ lọ́wọ́ rẹ̀ ń jálàbí láyé èrún jálàbí kèyí fẹ́ kó ṣe pọ́ ọmọ tòun náà irúṣẹ́ òní kó máa ṣe lọ́wọ́ àwọn àgbàgbọ́n jálàbí tí wọn náà bá mọ́ lẹ́yìn ìbálòpọ̀ tó bá ká dákọ̀ báyìí ní ìtìjọ́ ìmọ̀ pé òṣèlú tí ó mọ̀ wọn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà àwọn jálàbí wọn mo làwọn ọmọ wọn wà nísìnyí ìtọ́mọ̀ ń kí ó lọ́wọ́ ní àfíkà lọ́wọ́ ní US ìmí ọmọ rẹ̀ kàrí lọ́wọ́ ní United Kingdom ìmí ọmọ rẹ̀ kàrí lọ́wọ́ ní Canada ìmí ọmọ rẹ̀ kàrí lọ́wọ́ ní kìíní kan Malaysia ogun táwọn ọmọ ti ń kàwé o bèèrè lọ́wọ́ rẹ̀ pé bàbá pé pọ́nà ju aṣáà ní ìjálà bí àwọn pé gbogbo ilẹ̀ Yorùbá yọ̀ngọ̀ ọ̀dà kọ́ yẹ́gá mọ́mọ́ yìí ọkọ̀ lẹ́yìn gbogbo ọlá bí Canada tó dé lágbára ọlọ́dọ̀ Ọlọ́run iṣẹ́ jálà bí ọlọ́run ọ̀sàjẹ́kù náà kó láàbì lákàbẹ̀ ọdún ìjùgbà orí rẹ̀ dàrú ọmọ mi lọ Canada kó tó máa ṣe jálàbí ah, ṣẹbẹ́ ilẹ̀ ní ànẹ́bì mẹ́sí jálàbí so ló bí ẹ́sẹ́ nínú dágbọ́dọ̀ mọ́ fi dunú dágbọ́dọ̀ mọ́ fi yọ̀ ní pé insha Allah ọjọ́ wájú lẹ yóò bá ìdá lórí Islam ní ìzìnlá jálàbí ò ní pẹ́ kú mọ́ ó ti wà lórí àìsàn pàlẹ́

Tọ́tọ̀. Eh, kan ní the issue of stake. I had that the Jew to kill dangerous animals during the time of Prophet Muhammad because everywhere was bushy then. That stick can be used to kill animal while on Salah. So far the person doesn't turn from Qibla. Please help us to do research on it. Jazakum Allah khairan. Oda, wọ́n ní a research lórí ẹ̀ ẹmọ́jà tí ìṣọ̀rọ̀ lórí ẹ̀ ń gbà you Ìwádìí bá ṣe dẹ̀ fún wa. Ẹ̀ka ní ká àmọ́ ń parẹ̀ àmọ́ àwọn tó gbogbo ẹ̀ náà kọ́ ló jẹ́ oko ńgbà náà gbogbo ẹ̀kọ́ ní kí ni jọmọ́ gbogbo ẹ̀kọ́ ló kó ńgbà náà ìdẹ̀ni jí táwọn sọ èyí táwọn rí olè yìí tọ́mọ ń gbé sí ibi kìdùlà kìí ṣe ìtọ́ fi ń tẹ̀lẹ̀ ọ̀tọ̀ ní pọ̀pá àtẹ̀lẹ̀ ọ̀tọ̀ wá ní pọ̀pá à ń gbé sí ibi mímbà pọ̀pá àtẹ̀lẹ̀ ó mọ́sálà mi nìyí ò lọ́tọ̀ ìtayáni ní pọ̀pá so anábì ń lò ń torí ìgbà tágbà bí ẹngbà ti dàgbà ó máa ń nídìí kó máa rẹ́ẹ̀tì lé nǹkan míì tó bá ti rìn ẹsẹ̀ méjì tó wọ́n rìn wá wàlẹ́gbẹ́ jẹ́jẹ́ bá ń dùn náà kí náà máa fún kọ́mọ́ fi rìn ẹ̀kọ̀kọ́ àwọn yóò mọ̀ fi tẹ̀lẹ̀ wọ́n máa ń fi ń sọ̀pọ́ọ̀tì ìrìn ni mo rò pé èyí ò náà kò wá nítorí pé nílé ẹran wọn àmọ́ fi lé àwọn ẹran jọ náà oye àmọ́ àpàdà bẹ́ẹ̀ ní ìbéèrè tí wọ́n ti àbọ̀ tó fún wa lọ́rọ̀ yìí fún wa yìí àá àwọn ọ̀rọ̀ mi lórí yóò wọ́n lọ́wọ́ àlọ́ náà ṣẹ́ká àbá wa mélòó. ayọ̀ jazakumullahu khair àwọn tó máa ń wá tó fún àwọn yóò sùn a ní ìlú lẹ́tọ̀ fi ìwọ̀n fún ọlọ́wọ́ àkọ́kọ́ náà ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ń láìpẹ́ yìí ìgbélé yóò jẹ ìjà síbẹ̀ ìyá ọ̀sán kan lọ yípo ọ̀sùn nínú ìlọrin ìyá ọ̀sán ó lọ yípo ọ̀sùn nínú kíni nínú ìlọrin yóò tó kán bẹ́ẹ̀ àwọn afá ìlọrin wa bínú wọ́n ti fara ya ilé ìrírí bínú wọn mo ní alhamdulillah afá wa làbí sheikh labib lágbàjì àwọn wá kọ́ àwọn ọmọ tí ó lọ bẹ̀ wọ́n gbé wọn lọ sí ibi ojú odun gangan ẹwà o Ìlọrin yìí ìlú Ìlọrin ìlú Kùránì ìlú Kùránì ìlú Ìlọrin o ẹni ìlú Ìlọrin ìlú gèrè alímì ni alálùkùránì sì làwọn ní ìlú Ìlọrin ẹni ìbá fẹ́ sọ̀sùn kọ́kọ́ ní síbo kọ́kọ́ ní sọ̀sọ̀gbọ̀ ọlọ́ba kẹwàá sí dára fún mọ́múra ṣe ó láyé lákàjù pẹ́ lọ́rọ̀ kẹ́kọ̀ọ́ ní síwó ṣògbó ah, ọ̀rọ̀ kan wá jáde látara bẹ̀ ni ọkùnrin kan náà bá bọ́ta kí ní sáwọn afá lọ ní bá gbogbo wọn kí ni ìwọ́dọ̀ wa ni tẹ máa ń tẹ ẹ̀pẹ̀ tẹ máa ń tẹ gírígan tẹ máa ń tẹgbá tẹ máa ń tàwó tó ọlọ́kùnṣà náà ìlú wa tó dùn náà àwọn àfáà lọ́dún tó wá jáde fara àwọn àfáà àwọn tí wọ́n máa ń wá tẹ̀yẹ̀ ìtẹ̀tọ́ ló àwọn olórí àwọn wọn wá ọlẹ́nìkan nílùú ọ̀yọ́ ọlẹ́nìkan ní dákọ̀ wọn dásí ni o wọ́n tálẹ́yà àmọ́ yóò kè jáde ìṣẹ́ kí ẹ̀ dá kó jẹ̀ wá ṣe gínú ó wọ́n àwọn àti ẹ̀kúkú tá à ń jà sílájú ọjọ́ iná kúkú ẹ má dì náà ìpé káwọn ilé ìbú àfáà tán ṣe ẹ má dì náà yẹn ẹ má dì náà ìpé kò sáwọn ilé ìbú àfáà tán ṣe kí ni wọ́n tó ọ̀bá ṣe ní kọ́ sọpọ̀ sí ẹ má dì at the same time ẹ má jẹ́ àtún fọ́ọ̀lù fún yìí náà yóò lóṣà tó kẹ́ sílé mẹ́fẹ́ kí wọ́n mi náà tó wá jáde gẹ́gẹ́ bí ẹ̀yà àfáà ìbá ti di ti túwáì mọ́bùsálé gbọ́rọ̀ lẹ́nu kèrè ni sáàmọ̀bí àpèjúwe kan ti ṣẹlẹ̀ síwáyé ilẹ̀ Yorùbá yìí náà ní kò pẹ́ kò pẹ́ yìí tí ọkùnrin kan náà jáde báwọn òun tẹ wà ní agbára ọmọdé agbára àwọn abìjàgbà ibẹ̀ ló ti jáde tó náà dákọ̀ àwọn àfáà kan ní ọmọ wá sí òsàmì àwọn níṣẹ́yìn ọmọkálukú sún ẹ̀yìn ìgbàgbọ́dọ̀rọ̀ dáríwó tán pé àbíkọ́ kó ẹ̀ yí jáde pé wá sí ni òun mùsùlùmí ìdásẹ́lá ká ìsàlẹ̀ kílẹ̀mù ẹgbẹ́ àwọn gbogbo òṣẹ́ tí ò mọ́ sí lọ mọ́nìjù àwọn náà mọ́ fara mùsùlùmí ti ń bára wa fakàn mọ́nìjù lórí pé wáṣẹ́ aláàfẹ́ bọ mọ́ nínú islam àfẹ́ jára bí mọ́ káwọn èèyàn máa fowó kọ islam ṣe ẹbọ ṣùgbọ́n káwọn àbá àmọ́ bẹ́ bọ́ ta kan mọ́ sọ pé kò sí tó jọ bẹ́ẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o gbogbo àmọ́ o gbogbo àmọ́ o àwọn ẹ̀sán bẹ́nu yí wọ́n ṣe mú náà dáadáa yẹn kí lẹ́yìn wọ́n di láì sí àbíjọ́ tẹ́ nìkan dé gbangbangba ló ti wà sí náà gbangba báyìí ló ti ti wà sí ìdí lẹ́ sọ sí ẹ̀yìn àbá rẹ̀ yorùbá àwọn olóòtà wà lẹ́yìn tó ta ẹwà ń bínú kí lẹ́ ń bínú yà sí ìgbà kan dé tó ní wọ títí nígbà bá ṣẹlẹ̀ ó ní pa lárúbáwá sígbè lọ́bọ̀ lárúbáwá ó sì ń dákọ̀ fún lárúbáwá lóòótọ́ ìrìn yíṣù ìrìn yíṣù ìrìn yíṣù ìrìn yíṣù ẹ̀yìn ìmọ́ ti pè ọlọ́ọ̀sì ní jẹmọ́ ìwọ́n sì wíyùn tán ó ní bọ́ọ̀fà tún wá mọ́fọ́ lárúbáwá mọ́fọ́ ti yóò bá tíwátíwá ti tùwàgbà lọ́lọ́ ti sọ yóò ṣe yóò bẹ̀rẹ̀ islam kí lárí ṣe sí èyàn wálẹ̀ ń tọ́ wálẹ̀ wá ń tẹ́fà ẹwà ń sọ pé lọ́sẹ̀ mọ̀ dákọ̀ àfáà náà a ti mọ̀ fáwọn kan ṣe bẹ́ẹ̀ bọ́ bá sí táwọn àgbàlagbà dákọ̀ wọn ẹ̀ẹ́kàn bí yíò challenge ẹ̀ lásán ní bọ́ ṣe ọba yé fi ń challenge ó pé mọ́dà àárín wa rú nítorí ṣe mọ́ ní pé gbẹ́nu ẹ̀ sọ́run mọ́dà àárín wa rú ẹ̀kàràmbà níbi tí ẹ̀ sán ti wíwú ẹ̀rí ìgbà ní ó mẹ́rin wa kí ló padà dù ó bẹ̀bẹ̀ gbẹ̀gbẹ̀ yìí ni pé rọ́nù pa so àní jẹ́ kí wọ́n penetrate àti dání wa rú at the same time àwọn kàndám dẹ́nu rẹ̀ sí wá bẹ́ẹ̀ ṣe bí kíní tí ó kò sí ni irú eléyìí nìsín bá ń dá lóṣù wí ẹni kò bá wí lè ní ọkọ̀ sam náà polówó gbangba ọkọ̀ ẹjọ́ kún gbà tó fẹ́ polówó ọkọ̀ pé tí nǹkan bá ṣẹlẹ̀ ah kùránì ò ṣiṣẹ́ mọ́ ni tí kùránì kò ságbára ń bẹ̀ mọ́ ni yíò nù ó yíò nù ó ẹdìmú ẹ wá lọ wo àìmọye àwọn tó wá pọ̀ afá kan jáde nígbà kan báyìí oníláwà ní oníjẹ́ ó máa ń fi tẹ́lá jẹ́ oníjẹ́ ó máa ń fi sọ́nu bí àdà àwọn ará sílẹ̀ ọ̀sùn oníjẹ́ ó máa ń fi sọ́nu àwọn ará rẹ̀ wọ́n lọ́lọ́mọ́sí ọ̀sọ́nu lọ́gbẹ̀wọ̀n ìjọ tó gbé jí ó máa ń sì dé ó fi òyìnbó ó sì fi dákí ní ìrúmọ̀ òyìn lórí ṣe pípa tó wá jáde jọ́ rẹ̀ pé wá kí ní jẹ́ jí ó máa ń sọ láwọn èèyàn ó lè lórí pé kí lọ́n sọ fún jí ó máa ń dìde ni jí ó máa ń sì rẹ̀ àwọn àbàgbé jáde tí tẹ́ ń pè jí ó máa ń sì àwọn agọgùn sẹ̀ṣẹ̀ àwọn agbé ilé jí ó máa ń sì wá kò wá pè ní famọ́ kí wá ló pè geomancy pẹ̀lú yóò bá <laughs> tí yóò bá pé geomancy dáwọn tí ó túnmọ̀ sí tí ò ní bá tí ó máa ní túnmọ̀ sí ọ̀pẹ̀lẹ̀ àti ìfá ẹ̀yìn jẹ́ dójú wà lọ́dọ̀ àwọn ẹlẹ́bọnù kí wẹ́lẹ́bọ̀n mọ́ á bọ́ta sọ pé òun lè rí sáwọn àfá pé á àdójútì nílẹ̀ yàn fáyì àdójútì ní àmọ́ ẹdójútì láyé ẹdójútì Islam ọ̀rọ̀ tí ẹnu àwọn kèfèrí jọ́wọ́ gbà wàláì àwọn kèfèrí tó bá nẹ́bí yorùbá tí wọ́n bá ń gbọ́ àlùkùrù á ní wọ́n máa ń sọ nígbé ohun ẹmẹ́ gbọ́ kí níwò ọmọ wọ́n rárá wọn ni ẹmẹ́ gbọ́ o ẹjọ́ bá búlúwà níbi lọ nígbà nẹ́bí wa Muhammad sallallahu àwọn kèfèrí náà rẹ̀ ń tẹ́ ọ̀tọ̀ sí ní tó fi rán tó bá nẹ́bí

àbúdíwà nídìí tí ń bọ̀ yìí ojú tó gbé lọ́dọ̀ ànábì kan ní ń débọ̀ yìí ah Muhammad ti sàfihàn yìí kí náà ànábì jẹ́rú kí kò ránì mú ni wọ́n ní ìdàgbàjú kí ṣe ọ̀rọ̀ èèyàn ẹwà jẹ́ káwọn ẹ̀rùn wọ́nàwọ́nà kan máa sọ pé ẹ àwọn bẹ́ mọ inú Al-Kùránì àti fa ta ló jùra wọn kúrú gbáwó lẹ́nu ẹ̀ àmáà lè ránjúmọ̀ wọ ẹ̀yìn ní ẹ̀yà dójútì nínú

kódà àwọn bàbá tó lọ lánàá lẹ Yorùbá yìí àwọn bàbá tí wọ́n jẹ́ gíní tí wọ́n lọ lánàá lẹ Yorùbá yìí tó ń tí mí jẹ́ sí wọ́n láwọn nǹkan míì wọ́n lọ́mọ́ta bá foríṣò wọ́n bá mójú kúrò fún wọn ẹ̀rìkẹ́ tí wọ́n bá mọ́ lérí kí lọ́mọ́ bí lérí alùkùránì ni ló fa ó ìbẹ̀rù alùkùránì yẹn wọ́n rẹ̀ gbéṣẹ́ ní àwọn èèyàn ìfẹ́ táṣe jù dédé gbogbo àwọn àyígbà akéré jù báyìí lọ tá bá ń kí alùkùránì tá ń kàtíra lọ́wọ́ àwọn mọ́nù máa ń sọ bí kìrá ìlànà kí níwọ̀n bèèrè pé èè àwọn ọmọ ìtí ìgbàgbà débì kan mà láwọn ibìkan bẹnu kùránì bí yóò bá tó gójú ọdún èèyàn mọ̀ gbọ́dọ̀ sí wo kò sí ìgbàgbà tó débẹ̀ alùkùránì kò sí níta lè sí wo alùkùránì tọ́ lè kà àgbọ́yédé ni àgbọ́yé ọ̀dà sáńdé pọ̀ irú báwọn yàwá tún sí náà náà wọ́n ti láti kó bẹ̀rù kùránì ìṣẹ́bí wọn dínú ẹwọ́ dì sí tí ẹwọ́ inú mọ́ṣálà rí lásán ìjọ tí àwọn ẹnu ní ìbá wọ́ bẹ̀ wọ́n wọ́n ẹ̀ káì ẹni tẹ́bí wọ́ bẹ̀ ní wà ní ìjọ́rọ̀ ẹ̀ nílẹ̀ pa ìjọ́rọ̀ ẹni ó ti àmọ́rin jẹ́ ní ìrònú lọ́bẹ̀ ẹgbẹ̀dẹ̀ àwọn ìlákọ̀ọ́gbà ọmọ bí ṣe

tọ́wá wo ní sí ọlọ́sùn wá ń dì lọ́rin a máa kí wọn pẹ̀lú táwọn àfáà sí adékí ní kí wọn àmọ́ ká má ṣe bí ìpàdáwọn bí láì pé kò sáwọn kàńdá nú rẹ̀ sí inú àwọn ẹkàn jẹ́ kí ìwọ̀n ẹ̀kàn ẹgbẹ́ ẹlẹ́yọrọ lọ kẹwàá fàbọ̀ fún kíni ìbẹ́ẹ̀dì lẹ́yọrọ ní pé wò bẹ́ẹ̀ sọ fún wa àtàlẹ́jẹ dápọ̀ ẹni ò bẹ́ẹ̀ ti ṣàlẹ́jẹ rẹ̀ o ayé ìṣàlẹ́jẹ sọ àmọ́kẹ́rá ní ẹ kò a ẹja máa búrọ̀ náà mọ́ndàná lọ́mọ́ta sàánà ní ọ̀sán wa tí kálukú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́ àwọn tó bá jọ lọ́sùn eré ìbéèrè pẹ̀lẹ́ dárúkọ yóò sún lásán mọ́ lọ́dún mọ́sálà ní wá ṣe ń bú èmi lú tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tó bá jọ lọ́sùn bá wọn ọlọ́sùn wa dé wá ní àmọ́ mú wa kò sí tó pàwà tí wọ́n pọ̀ làkúndínú kó ọ̀lẹ́yìn ẹ̀sìn tí wọ́n ní ń fi hùn ẹ̀sìn tí ẹ̀ ló ní kó gbégbá abára àbí ẹ̀kọ́ ni so àwọn tán bá jọ jọrú ara wọn àwọn nìkan jọ mọ́ lọ ṣe ìsìláàmù tí wà tó bá ní sàdákà tó ọ̀fẹ́ ti máa bọ̀ wá mọ́sálásí pé kàárà wúwọ̀ sí máa bọ̀ wá bọ̀ ní ìmọ̀ mọ́sálásí tó ọ̀fẹ́ lọ nàìjíríà tí ò ní ìsàdákà ọ̀pọ̀ bùkátà mọ́sálásí ọlọ́ọ̀ni máa gbọ́ o

ẹgbọ́n gbèsè ń ṣe kí ni wọ́n mọ́ mọ́sálásí kan lẹ́kọ̀ọ́ nù bàdígbà wà náà níṣẹ́ gbèsè owó náà padà kọ́ lẹ́gbà sí lẹ́pà níbi ẹ wá gbá náà yín ẹ ká wáyà lọ àmọ̀tàn tẹ̀rẹ́ tọ́ mọ́sálásí tí ò ju ó ká ní ìdá kan ìdá mẹ́jọ mọ́sálásí wà ní. Oh, eh, ọyọ kílẹ̀ sọrí kíláì láti kíláì dé wọ́ọ̀lì ó tún jùlọ àrí wá báyìí eléyìí gan tún jùlọ dámẹ́kan ìdá kan dámẹ́jọba ò ká ní ìdá kan dámẹ́wàá ẹbí aláti lẹ́nu bí èsílẹ̀ òun mọ́sálásí òun owó náà mọ́sálásí jẹ́ ní 300,000 naira èsì owó náà 300,000 àwọn kí ní mọ́ ń dún ẹmọ báyọ̀ lẹ́yẹ ó sì díjọ mọ́ àdínú ọ̀kẹ́ ẹ̀rọ kínú ọ̀kínú láti bá ti káwọn mọ̀ wọ́n láti ọdún kan lẹ́sẹ̀rẹ́ ìtọ́lẹ̀ fi rọrùn mọ́sálásí ọ̀hún so ìtọ́ ma lọ rí wá yá tí nínú tó ẹ̀sìn tí ẹni mọ́ tọrọ bára káàkiri làkún bí inú kún kò lọ mọ́sálásí Allahu ta'ala ààrẹ bá sọ́lá ní pọ̀fọ́ tàbí ẹni tí ìwá ṣe mùsùlùmí olóòsàwà lè bí ń pàwọ̀ ń bọ̀ ó lè bí ń pàwọ̀ ó ebi ń pa wọn gbogbo ọmọ ènìyàn tẹ́bí bá ń pa láti kí láàrín lọ amọ́jẹ́ rẹ̀ ni tó bá yẹ pé àwọn tó ń lu agogo kò sí kankan ní wọn tí máa ń sọ̀rọ̀ ebi ń pa wọn kí ni yóò sọ fún yín ẹ̀sìn wàdúrà ní mọ̀ sí ó sì mọ̀ lu agogo àwòsù ká máa mú yìí tí ò ní wọlé tẹ́lẹ̀ sí wọn ká máa mú wa mọ̀kánìsì kò wá gbogbo rẹ̀ kò sí gbogbo ẹ̀ akàmọ́ pé olóṣàlẹ̀ ní ládùúgbò ó wá níbi ìrànlọ́wọ́ wa á ràn lọ́wọ́ mọ̀nàkà gẹ́gẹ́ bíi pé èèyàn ní ìrànlọ́wọ́ tayé ibi tá àti gbọ́dọ̀ bára wa ti pọ̀ ju bí ẹ̀sìn lọ làkóńdínù kó ìmọ́tọ̀ wá sí kò rí sí wòbá àwọn àbá àwọn ọ̀rọ̀ ọ̀dọ́ ti wọ́n pé tàbí jẹba tó pé ọ̀fọ́ tí wọ́n náà tàbí àìjọ lè gbà tó kò sí agbára tí ò sí lálùkù à gbogbo agbára pátá ìbẹ̀ nínú kí ni inú àlùkù à so ìlérí tí yìí ń can't àkáǹtì lẹ́rọ ìtọ̀ ẹ tẹ́lẹ̀ náà mẹ́sẹ̀jì wa privately lẹ́yà can message the voice of truth send my display àkáǹtì nọ́mbà lórí péjì ọlọ́kùnṣàánú wa Allahu a'lam tọ́ì ẹni tó bá bẹ́ẹ̀ ràn án lọ́wọ́ lọ́bẹ̀ ẹ̀rọ mọ́ta abẹ́ ra jẹ́lẹ́ the kan mẹ́sẹ̀jì ọlọ́rin mẹ́sẹ̀jì the voice of truth privately àkáǹtì wọ́n bá tán sí wọ́n sẹ́yìn ẹ̀sìn wọn ṣá

wọ́n ní èèyàn tó ṣàlọ̀ aládé aṣẹ́ kò wá bàjẹ́ di magrib kò tún wá bàjẹ́ di ìṣà tó lè lò níbi kan nínú ìṣẹ̀yà tàbí kí magrib tán àdìbọ́ ti ọjọ́ ìpínlẹ̀ lásàlọ̀ alátàdán fún ọjọ́ kejì àtàlọ̀ aláti bàjẹ́ di lókùn bàtàlọ̀ alóò bá ti bàjẹ́ kò só kò tọ̀ kò sùn kó han kó gbé kó run tó rú ìṣẹ́kà fèé so ah? ṣé kò sùn mọ́júmọ́ ẹni bá ti sùn wájú mọ́tà láti fi bàjẹ́ òṣèlú ní kó má kékeré ọdún ṣubú ìnà insha Allah ọlá tọ́yì alamọ́sá fún wa ní agbọ́yọ̀ rẹ̀ during salat if imam is reading fatiha and it, and it escape his mind and it starts over after salama does he have to pray kọ̀bùlí ọ̀n ìdádìbà ọba dí àmọ́ ah, tẹ́lẹ̀ náà bèèrè já kwẹ́sàn yẹn kí bọ́dà tó bèèrè gangan kan tún kwẹ́sàn wọn yẹn ṣe dáadáa léwé ẹja tó báyìí náà ọjọ́ tó lọ àlàmọ́ tẹ́lọ̀sọ abẹ́lẹ́wà mẹ́rin yìí wọ kára yìí wà yìí fọ́lẹ̀ ayé ní ìdáni ìyá kan ẹni mà náà ká ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله نعم انتبه نعم السلام عليكم